وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أكي أبي وما يواتي أنقواني وليتني بل والسلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú àlàyé wa tí a ń ṣe lọ nípa àkídàtù ahli sunnati wal kí ni àdìọ́kà alùsùnàtì wàjàmáà àwọn tó jẹ́ pé àwọn náà lárí àkọọ́lẹ̀ látọ̀dà nabi sallallahu alayhi wa sallam ipe àwọn náà ni alfirqatu najiya àwọn náà làwọn àjọ kan tó jẹ́ pé wọ́n là nígbà táwọn ìjọ yòókù bá ń bẹ nínú fìtínà tó bá jẹ́

tí wọn ò tún ní ronú sí pé ẹjẹ́ káwa ní ronú kádún pé tiwa kalẹ̀ wọ́n wò pé èyí tá a yìí náà tó wa láti fi rojú rí Allah subhanahu wa ta'ala wọn ò fún wa ní máa ronú tiwọn láti fi gbé nǹkan kan kalẹ̀ nítorí pé ẹni tí ìrònú rẹ̀ lálàáfíà ẹni tí kò sí kùdìẹ̀kùdìẹ níbi tó bá sọ ẹni tó sẹ pé ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ wá yí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ó ti ṣe gbogbo àlàyé ẹ̀ tó lọ so ó sì ti dí wa ní wàhálà kù nítòkàn kù bá wà náà ni pé ká máa wá ojú ọ̀nà yẹn ká máa wá ọ̀nà tí wọ́n rìn orípa wọn ká máa wá tẹ̀lé òun náà ni wọ́n fi ń pe àdùsùn wal jamaa ní ahlul asar àwọn náà ni àwọn tá máa ń tẹ̀lé orípa orípa tá à ń sọ yìí orípa yìí wọ́n tọ́sẹ̀ wọ́n tọpasẹ̀ rẹ̀ tí ó dọ́dà nàbí sallallahu alaihi wasallam ni o kò ní débì kan takú sí kò ní débì kan pé ah, àìbéèrè rẹ̀ ẹgbẹ́ eh, ṣe bá ṣe rí náà bá ṣe máa ṣe náà so orípa tí wọn kó dọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam tọrọ bá sì ti lálàáfíà dọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam ká mọ̀ yí pé ẹ̀sìn tó lálàáfíà nù ẹ̀sìn tó nífọ̀kànbalẹ̀ nù ẹ̀sìn téèyàn lè dìrọ̀ mọ́ so àwa bẹ̀rẹ̀ láti dá sàlàyé fún wa níjẹ̀ẹ́jọ́ nípa kí ni àwọn kàṣọ́ ìṣọ̀ àkídàtì ahli sunnati wal jama'a pé àdìọ́kàn ahli sunnati àwọn àdìọ́kàn tí wọ́n ní sí gbogbo nǹkan kí ni ẹ̀sà ilé àwọn nǹkan ẹ̀sà tí ń bẹ fún àwọn àdìọ́kàn yìí tó jẹ́ pé tá a bá wọnú àwọn àdìọ́kàn míì táwọn ẹlòmíì ní táà ní rí orú àwọn nǹkan wa àbí mẹ́ta wa nínú àwọn àdìsọ́kàn yìí nínú àwọn ẹ̀sà tí ń bẹ fún àdìọ́kàn yìí bákan náà ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn ẹ̀sà tí òun náà ni ìtìsọ́lù sánàdìhá bí rasul sallallahu alaihi wasallam wa tabi'in wa a'immati dini qawlan wa amalan wa i'tiqadan àtisọ́ka alìsúnà wal jama'a okùn rẹ̀ níbi tí ó ti fà wá ó ní chain of eh, narration sáàsọ pé níbo ni wọ́n ti gbọ́ ọ̀dọ̀ ẹni báyìí mo ti gbọ́ níbo ni wọ́n ti gbọ́ ọ̀dọ̀ ẹni báyìí mo ti gbọ́ táwàá tọpasẹ̀ rẹ̀ lábìdọ́dà nabi sallallahu alaihi wasallam kò sí ìjọ míì kò sí àkídà míì táwọn èèyàn dálẹ̀ láwùjọ lónìí tí wọ́n ní nǹkan báwọn àyàfi yìí tí wọ́n bá dáadáa paarọ̀ rẹ̀ máwọn sàbí ànábì táwọn sàbí ànábì ò ṣe kọ́lá àwọn sàbí ànábì ṣe àbí yìí tí wọ́n bá dá àdápaarọ̀ rẹ̀ máa ànábì sallallahu alaihi wasallam àdápaarọ̀ rẹ̀ máa ànábì yìí ọ̀nà méjì ni wọ́n pín sí ó lè jẹ́ pé àwọn gẹ́gẹ́ fúnra wọn ni wọ́n ó sì lè jẹ́ pé àwọn nǹkan ni wọ́n ti parọ́ rẹ̀ máa nẹ́bì síwájú àsìkò tá a wà yìí àmọ́ ti wà lákọọ́lẹ̀ fún wa pé nǹkan báyìí ó irọ́ ni wọ́n pa máa nẹ́bì ànẹ́bì òun bẹ́ẹ̀ látara sábàbí pé ká ma ẹni tó sọ wọ́rọ̀ ká ma ma rọ́ pípé òkúrò èèyàn ni àbí látara sábàbí pé irú ẹni báwọn kóhun náà jẹ́wọ́ kó padà wá jẹ́wọ́ pé á kìíní yìí òun parọ́ rẹ̀ alaihi wasallam ni ní máa ń ṣẹlẹ̀ àwọn èèyàn máa parọ́ mọ́ ànábì dáadáa tó débi pé ààrẹ lòmíì tó bá parọ́ mọ́ ànábì tásìrì rẹ̀ bá tú tán ẹlòmí ò dáa sí ọkùn ìbẹ́nu wọn tí wọ́n mú wọ́n wá mú ní àsìkò àsìkò àwọn Bani Umayya onímọ̀mú arákùnrin náà tó parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n wá mú wọ́n wá ní kò sí ìdájọ́ fọ́kùnrin tó ká pa lọ ká sọ eré rẹ̀ ká bẹ́rí rẹ̀ dànù ká fi tán fìtínà tí ó máa dálẹ̀ láwùjọ lórí àwọn àwọn yóò máa tẹ̀sí lónìí ó wa ni a tó pa mí ẹjọ́kùn ọkọ́kọ́ sọ̀rọ̀ tẹnu wa ni ní ẹ̀pà o ẹ̀pà àwọn O ni tóhun ti dálẹ̀ sínú àlùmọ̀ yìí o lóhun ti rọ hadizi bí ẹgbẹ̀rún kan tóhun parọ́ rẹ̀ máa nẹ́bí tó ti pé àwọn yìí òun sọ wípé gbogbo àwọn nǹkan tó halal òun pè ní haram òun tó rọ ẹgbẹ̀rún kan àwọn nǹkan tó jẹ́ haram òun halal ó lóhun sì ti fún akálà àwọn mùmìnì àwọn náà wá sọ fún pé àwọn àfáà àwọn àfáàjì nkojinko àwọn tí wọ́n lè rẹsẹ̀ fi múlẹ̀ níbi ìmọ̀ nípa àdígbà anábì sallallahu alaihi wasallam àwọn náà bẹ̀rẹ̀ ayé alaihi wasallam Allah subhanahu wa ta'ala ò fi alkùránì lẹ̀ bẹ́ẹ̀ ni kò fi súnà lẹ́bì lẹ̀ ó sọ ó ni a máa gbé àwọn kan dìde lásìkò kan tó jẹ́ pé àwọn òní ní mùrádì míì wọn ò ní ní bùkátà míì ó sàdúró ni pé àwọn máa sọ súnà yìí kankan dàrú bẹ́ẹ̀ lágbàtà nàbí ti lọ tán bá ṣe wá máa rí wọn nù gbàmí wà àwọn pọ̀ gan gbàmí wà alẹ́mọ́lì ju ẹ̀mẹ́jì lọ ẹ̀mẹ́ta lọ so a sáàrí àwọn akẹ́tí wọ́n do ti súnà nàbí sallallahu alaihi wasallam tó jẹ́ pé wọn ò ní jẹ́ ká sí kí ni wọn ò ní kọ́kọ́ bàjẹ́ kan nínú wọn àwọn náà dáfà wa sheikh eh, muhammad nasiruddin al-albani rahimahullah so sheikh albani wọ́n bèè lọ́dọ̀ àwọn onímọ̀ láwọn tí wọ́n jọ sẹ̀mí ní pẹ̀lú sheikh albani bí àwọn sheikh wa ibn baz rahimahullah wọ́n ní hadith tí anabi sallallahu alaihi wasallam ní lórí ọgọ́rùn ọdún kọ̀ọ̀kan ibi Allah subhanahu wa ta'ala máa ṣe ẹ̀sà àwọn kan yóò máa gbé yàkan dìde tó jẹ́ pé yujaddidu lahu dina tó jẹ́ pé yóò máa ṣe àtúnṣe ẹ̀sìn ní táwọn èèyàn bá ti bàjẹ́ nú ẹ̀sìn àbí táwọn èèyàn ti gbàgbé àbí nǹkan táwọn èèyàn fọ́ fúyẹ́ mú ẹ̀sìn ẹni yóò wá dìde yóò wọ́n ní hadithi sólálàbíà wọ́n fi ṣe gùn bá wípé tó bá wá lálàáfíà <clears throat> ní sẹ́ńtìrù tá a wà yìí tá a lẹ̀ yí ó sí ipe yóò jẹ́ ẹni tí Allah subhanahu wa ta'ala ní kó mójútó ẹ̀sìn kó mo ṣe kí ni kó jẹ́ mujadid kó jẹ́ rìfọ́mà ẹni tí mójútó ẹ̀sìn nínú rìfọ́mà ẹ̀sìn lẹ́yìn pàtàkì àwọn èèyàn ti fẹ́ lálàsí ẹ̀sìn tá so nígbà tí iṣẹ́ kúrú bá ti wá dá wọn lóhùn wọ́n ní hadith yá hadith lálàáfíà ni tí ò sí kankan tó ṣe wà yìí o ẹni táwọn rò sí àwọn òrò sí ẹ̀ méjì rahimahullah pẹ̀lú wàhálà tí Sheikh Albani sí kọ́lá ní bẹ̀rẹ̀ àwọn onímọ̀ bí Sheikh Bashir eh, bin Uthaymin àbáwọn mìíràn ní wọn tó jẹ́ pé wọ́n ní Sheikh Albani rahimahullah ta bá ní kákọ̀ bí iṣẹ́ tí wọ́n ṣe sí iṣẹ́ tí àwọn Sheikh eh, Ibn Hajar al-Asqalani rahimahullah wọ́n ní ta ẹ̀wù sẹ́ni Sheikh Albani ṣe lórí àwọn tíra tó bá yàtọ̀ sí Sahih Bukhari àti Sahih Muslim Sheikh Albani wa ṣe wọ́n wá ṣe wádìí lórí àwọn tíra yẹn wọ́n mú àwọn ètò lálàáfíà wọ́n kò jọ sójú kan wọ́n ní Sahih Sunan Abi Dawud wọ́n máa wọ̀nyí tí ò lálàáfíà wọ́n kò jọ sójú kan dọ̀ífù Sunan Abi Dawud kẹ́ẹ̀bẹ̀ náà ti wá sí nínú Tirmidhi bẹ́ẹ̀ náà sí nínú Nasa'i kẹ́ẹ̀bẹ̀ náà sí nínú Musnad Imam Ahmad kẹ́ẹ̀bẹ̀ náà sí nínú àwọn tíra ọ̀pọ̀lọpọ̀ tíra nínú àwọn tíra hadith débi pé ṣéèkù wá bá débi pé wọ́n tún ní tíra kan tí wọ́n pè ní as-silsilatu tó jẹ́ pé tíra yẹn títí àmùjàládáàtì ni ó lé ní ọgbọ̀n ó pọ̀ gbé mùjàládáàtì ó pọ̀ gan tó jẹ́ pé gbogbo àwọn àdìsí ṣéèkù tó wá ń bẹ̀ àwọn àdìsí lálàáfíà ni wọ́n tún wá ní silsilatu al-ahadithu ad-da'ifa tó jẹ́ pé àwọn àdìsí ẹ̀ máa rí bí eléyìí àwọn àdìsí lálàáfíà ni wọ́n sàájọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹni tó ṣe gbìyànjú eléyìí á ah, ó ṣe gbìyànjú púpọ̀ ẹni tó ṣe irú gbìyànjú báyìí òun náà ló fà á tó jẹ́ pé kí ni àwọn àfáwọn yìí kéèta kò sí kéèta lọ́kàn wọn kò sí tẹ́bẹ̀lẹ̀ fún lọ́kàn wọn jọ sẹ̀mí gbà kankan náà ni Allah subhanahu wa ta'ala sì ṣe orí fún kálukú wọn tó jẹ́ pé gbogbo wọn náà wọ́n sì gbàgbé á onímọ̀ rẹ̀ tá a bá ń sọ̀rọ̀ Sheikh Albani Sheikh Ibn Baz Sheikh eh, Ibn Uthaymeen gbogbo àwọn àfá yìí náà gbà pé Sheikh eh, Ibn Baz àfá gbà ni àmọ́ Sheikh náà tún wá máa ń mọ àyè òǹkálukú pé wọ́n ní Sheikh uh, Albani àti Sheikh Ibn Baz àti Sheikh Ibn Uthaymeen wọ́n pàdé lásìkò hajj lọ́dún kan torí pé àgbà máa ń gbọ́ ohun wọn bí ìgbà tó jẹ́ pé nígbà tó gbogbo wọn jọ ń gbé nínú lọ nípa ṣe wáyé ọ̀nà tó kálukú ń gbé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀nà tó kálukú gbà ó wà lọ́tọ̀ọ̀tọ̀ Sheikh Ibn Uthaymeen wà ní kọ̀sí stéètì kan làwọn wà lọ́tọ̀ stéètì kan ní Sheikh Ibn Baz wà lọ́tọ̀ ọ̀tọ̀ ní Sheikh Albani náà wà àmọ́ òkú wọn náà wà ní al-Mamlakatul Arabiyyah as-Saudiyyah ìpàdé wa pa wọn pọ̀ ní hajj lọ́dún kan wọ́n wá fẹ́ kírun pàtó wá débi tí wọ́n ti kírun wọ́n kálukú wọn wá ti ràn síwájú pé gbàtí òsì ìmáàmù pàmẹ́ntì pé á ẹ̀mí ìmáàmù mi tọ́ ya ṣéèkù fún báyìí ẹ kírun fún wa ẹ̀yìn làfà wa ṣéèkù fún báyìí pé ṣéèkù fún ọ̀sẹ̀ mi ó kírun fáwọn ṣéèkù eh, Albani ṣéèkù fún báyìí wọ́n ti ṣe Albani kí wọ́n wá ti ṣe àwọn mẹ́tẹ̀ẹ̀ta so ṣéèkù fún báyìí wá sọ fún wa pé tá a bá wò ó ní sí gẹ́gẹ́ bí àmì anabi ní gbogbo èèyàn ó ní ẹni tí ó bá sáwájú ìmọ̀ tí ó bá jẹ́ ìmáàmù fún yín anabi ní tẹ́ kọ́kọ́ wò ní pé aqra'uhum li kitabillah ó jẹ́ pé ẹni tó ma kùránì kà dáadáa jù gbogbo àyín náà ní sinmi àyíkú wa náà láti kùránì kà láhà kùránì lórí àwọn mẹ́tẹ̀ẹ̀ta àtijọ́ sí déédéé bẹ̀rù anabi wa ni wa in kanu fil qur'ani sawa fa a'lamuhum bis sunnah sọ̀tọ́ wá di pé gbogbo yíyányá àwọn àwọn tẹ́wàá bẹ́ẹ̀ fi jẹ̀mọ́ fi àwa di pé bákan náà ni wọ́n fi kùránì kíkà so anabi nípa alamuhum bi sunna ẹtù wọn bọ́ sínú sunna pé ta ló mọ sunna jù sheikh ibn baz wa nígbà tí wọ́n ti jọ sí déédéé níbi alukur'ani fa anta alamuna bi sunna kò sí èméjì bẹ́ẹ̀ àbá òní ìwọ ló mọ̀ sunna anabi jù wá lọ ìwọ fún wa so sheikh albani wa ni usalli bikum salata nabi sallallahu alaihi wasallam am ukhaffif ṣé kí n wá anabi fún yín ṣe kírun bá nàbí ṣe máa kírun fún yín am kò ha fi àbí kí n ṣe fúfú yẹ fún yín so wọn a sọ pé sọlì lana sọlá ta nàbí sallallahu alaihi wasallam torí pé ìwà nàbí sallallahu alaihi wasallam bí ànàbí ṣe máa kírun tí wọn bá kírun ànàbí bá ẹlòmí kó mi ẹtì bá rẹ sí ẹlòmí ò kúyè pé mọ́sálásí kò fi fọ́ ni pé tọ́ ìjọ ti bá tó láti mọ́sálásí yín nígbà máa gbẹ́sẹ̀ lé pẹ̀lú pé tọ́ ìdẹ́lòmí ò sì dé nípa ànàbí sallallahu alaihi wasallam ànàbí àti anabi aki suratu bakara malẹ̀ngbà mi anabi ọmọ aka lọ àwọn sàbí máa rò pé ah, àbí tó bá débi ọgọ́rùn-ún yóò dúró ni anabi onígbò yóò wá parí bakara tó bá tó wá parí bakara tán yóò tún mú suratu nisa anabi ó tún máa lọ lórí rákà kan ẹ̀wọ̀n kaba kéèyàn wá mú suratu bakara kó ká fún yàn lórí rákà kan ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì lọ lé ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò ti máa sọ̀kalẹ̀ ní láì ti dé sí lọ pé yóò kí mi ò lè lọ mọ́ báyìí ẹ̀dí rẹ̀ ẹlòmí ò tí òkú gan yóò sùn pé so anábì sallallahu alaihi wasallam òun náà ló tún fi wá fi kọ́ wa ní àtàfífù náà pé ìjẹ́ pé inú súnà anábì ni <clears throat> pé kápá anábì ṣe máa kírun tí ó pẹ́ gẹ́gẹ́ náà ni anábì sallallahu alaihi wasallam ó tún ṣe ní Ah, lẹ́yìn ìgbà tó bá kí ọ̀pẹ̀lá anábì sallallahu alaihi wasallam tán ó tún jẹ́ imam fún wa ní àdúgbò rẹ̀ tí gbé tó jìnà sí tán nàbí wa tí màá lọ bá wá kí ọ̀n tán tán wá kí sọ̀lá tó ìṣá ìtàn pẹ̀lú anábì sallallahu alaihi wasallam tó wá tún wá délé yóò tún wá kí ìṣá ìfún wa yóò kí lẹ́yìn anábì bíi yóò máa lọ jẹ́ imam fún wa lọ mo ṣe di pé ọkọ̀ jáde kó lẹ́yìn Mu'adh bin Jabal ọkọ̀ parí ohun ṣe ó bá lọ àwọn ìwà sọ Mu'adh bin Jabal Mu'adh bin Jabal wà ní ah, ìwà mùnáfíkì ló wùyẹ àwọn akọ ẹjọ́ lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam so anábì wa sọ Mu'adh bin Jabal pé àá ah, ah, so fẹ́ kó ó fẹ́ máa kó fìtínà yẹn pé dájúdájú ń bẹ nínú àwọn tí náà so àgbàlagbà ń bẹnu yín ẹni tó lẹ ń bẹnu yín aláàárẹ̀ ń bẹnu yín ẹni tó ní bùkátà tó fẹ́ lọ bìkan bẹnu yín obìnrin tí ń tọ́mọ lọ́wọ́ ń bẹnu yín wọn làbẹ́ fi sallallahu alaihi wasallam sọ pé tó bá ti wá rí báwọn ibi tó bá ti fẹ́ kírun fáwọn èèyàn lóru báwọn máa ka bí àwọn suratul layl bí suratul shams bí suratul duha àdàbí wàá ní àwọn sóràtù yẹn àdàbí nígbà míì wà tó jẹ́ pé wọ́n máa wò ó pé òun ti láníyàn pé ah, òun fẹ́ fà àwọn ìgbò ni sallallahu alayhi wa sallam anabi ni òun wa gbọ́ ohun tó ọmọ kan sunkún ọmọ sunkún lẹ́yìn ẹ̀wọ̀n tí wọ́n gbọ́ ọmọ kékeré kan ti ń sunkún lẹ́yìn anabi wa ṣe ìwòye ní fúyẹ́ ibi a ah, wọ́n bá kó wàhálà bá wọn mọ̀ peter ti lọ ni pé àwọn olùmọ̀ tí wọ́n ṣe ìgbìyànjú nípa kíni nípa súnà nàbí sallallahu alayhi wa sallam tí wọ́n mójútó tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ táwọn yẹn pamọ́ nàbí sallallahu alayhi wa sallam àwọn ni Allah subhanahu wa ta'ala lò láti túnà sírí àwọn ọ̀rọ̀ so lọ́gọ́rùn ọdún kọ̀ọ̀kan Allah subhanahu wa ta'ala máa wá sí bẹ́ẹ̀ fálẹ̀ fún ànábì nínú ìtòsí fún wa nínú ọgọ́rùn ọdún táwa wà bẹ́ẹ̀ yìí òun náà ni sheikh wa al-allama al-albani rahimahullah bí tá a ti lọ nìyẹn pé ẹlẹ́ẹ̀kẹrin nínú ẹ̀sà tí bẹ fún àdíọ́kà àrùsùn náà jama'a òun náà ni ìtì sọ́ọ̀lù sánàdì ha bí rasul sallallahu alaihi wasallam òun náà ni pé tẹ́ bá tọpasẹ̀ rẹ̀ títí àkídà àrùsùn náà jama'a a rí pé ó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam yóò jọ tànábì yóò jọ tàwọn sàbí ànábì wà tabi'in yóò jọ tàwọn tí wọ́n tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam wà a'immati ddin yóò sì jọ tàwọn àfáìsì àwọn àfáà gidi lásán ẹ̀dí bá àwọn àfáà ọ̀rọ̀ ẹnu wa ní awọ ẹ̀ máa wù sí ọwọ́ wa kọ́ là ń sọ àwọn àfáà tó jẹ́ pé iṣẹ́ ọwọ́ wọn àti ọ̀rọ̀ ẹnu wọn bá kankan náà ní sí èméjì bẹ́ẹ̀ àwọn onímọ̀ sọ fún wa pé àwọn àfáà kan ti lọ nínú àwọn àfáà sálà tó jẹ́ pé wọ́n bá sọ fún wa lónìí pé ọ̀la ni àlìkíyàmà láti náà sọ fún pé ọ̀la ní sí òòlà àlìkíyàmà ọ̀sẹ̀ tí ó mọ̀ o yàtí wọ́n ní ọ̀la ni àlìkíyàmà ó dé nísì wọ́n ní kò sí nǹkan kan tó fẹ́ fi kúnṣẹ́ wọn máa ń gbọ́ sí bá wọn mọ̀ sí lọ sí tó máa sọ fún mi àtẹ̀yìn nísìnyí ní kí ọ̀la la ìkí awo òde àwọn àmọ́báyé sáré adjust ẹ́n òun kálukú sáré adjust pápápá gbogbo owó tó jẹ́ àtọ́rọ̀ fún òun ní san mọ́tẹ́lẹ̀ yá jẹ̀lẹ̀ dá padà fún ọ̀họ̀ ilẹ̀ ọ̀la mọ́tán ó wà rí pé nǹkan mi láwọn fi san bàbá dọ̀hún yóò sáré lọ ní dá padà gbogbo nǹkan mi tẹ́lómi ti ní láì dá yóò sáré máa túbà ní bọ́lá ìlómi ò ní jáde má gan má pẹ́ lómi pẹ́ já lọ jà gẹ́ yóò ní ọjà kíni ẹ̀ẹ̀mọ́ ẹ̀sìn bá wọn sí àmọ́ àwọn kan ti lọ́nà àwọn afá sálàfù tó jẹ́ pé tó bá sọ fún wọn pálíkì àmọ́ káàárọ̀ kò sí nǹkan kan àmì ìfowó tó máa múra bá àfẹ́ sí má bí wọ́n ṣe ń ṣe náà wọ́n máa bá lọ ìtumọ̀ ìlànà pé wọ́n ti wà lórí bó ṣe kí wọ́n wà nínú ẹ̀sìn wọn ò sẹ̀ nídìí kan tó máa àjọ pé àtúbẹ̀ ah, fi kíní kàkún so àwọn kan wọ́n ti lọ báwọn so àwọn wọ̀nyí là gbàlérò pẹ̀lú pé kí ni àkídà àwọn wọ̀nyí àkídà alùsùnà wal jàmáà yóò so papọ̀ mọ́ àkídà wọn nínú àwọn tí wọ́n ti kọjá lọ́nà àwọn ìṣíwájú bí àwọn àìmọ̀ wa mẹ́rẹ̀ẹ̀rin alimami abu hanifa alimami uh, malik alimami shafi'i alimami ahmed rahimahullah ajma'in àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí wọ́n tún wà pẹ̀lú lẹ́yìn wọn sufyan sauri sufyan bin oyeyila uh, àti gbogbo wọn yányá nínú àwọn àfa salaf a rí pé àdìọ́kàn yìí yóò máa ṣe déédéé pẹ̀lú àdìọ́kàn wọn kò sí apá níbẹ̀ àdìọ́kàn tá a wá ń sọ yìí yóò ṣe dédé pẹ̀lú wọn qawlan yìí tá a bá sọ jáde lẹ́nu bẹ́ẹ̀ bákan kan náà ni ó rí pẹ̀lú tànàbí sallallahu alaihi wasallam wa amalan yìí tá a bá ń ṣe jáde níṣẹ́ bákan kan náà ni ó rí pẹ̀lú tànàbí sallallahu so eléyìí ẹ̀sà kan ni tó jẹ́ pé Allah subhanahu wa ta'ala tó fi sa ahlus sunnah wal jama'a tó fi sa wọn lẹ́sà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìjọ míì tí wọ́n jẹ́ àwọn ìjọ àdádálẹ̀ lẹ́yìn bàtà nàbí sallallahu alaihi wasallam lọ́tán wọn ò ní gbogbo àwọn kaba ìta sọ lára sòsẹ́ ṣíà àwọn ṣíà lẹ́wàá ní àdíọ́kàn wọn ó dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam sẹ́ alé tọ́pasẹ̀ ká máa ń sépèlé àbúbákà ẹ̀ kílẹ̀ yóò bá débẹ̀ àwọ́bọ̀kàrà tí wọ́n tó pé wọ́n níjà lásán wọ́n níjà lásán tí wọ́n wú ní àwọn ah, onígbà anábì bínú ni pé ah, ẹfọ̀rẹ́ mi lọ́rùn lẹ̀ ẹfọ̀rẹ́ mi lọ́rùn lẹ̀ tó bá foríjì Umaru Allah subhanahu wa ta'ala foríjì àyíngbà tí gbogbo yìí tẹ́ dúó tẹ́lí mo ní gbà àwọ́bọ̀kàrà yìí nìkan náà mo kọ́kọ́ rí òun náà ló kọ́kọ́ gbà fún mi nígbà tí gbogbo yín gbógun tì mí nígbà tí ẹlẹ́ẹ̀ní gbà tó tó tí gbogbo yín padà wá gbà Abubakar yìí nìkan náà ló kọ́kọ́ rí so ah, Abubakar yìí lànà bí wàá sàsọ́lẹ̀ pé ẹ̀ máa sí kìlì àbí ní wàásù ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ máa sépèlè Umar àbí wàásù ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ sépèlè Usman so ẹ̀rí pé àkídà àwọn ṣíà àkídà tó ti ṣe kíni àkídà tí ò dọ́dọ̀ ànábì ni àkídà àárín ara wọn ni pé pé wọ́n gbélé rọ ni àbákídà Khawarij láwa ló dọ́dọ̀ ànábì àbí táwọn Mu'tazila àbí táwọn Jahmiyya àbí táwọn Maturidiyya àbí táwọn Ikhwanul Muslimun láwa ló dọ́dọ̀ sallallahu alaihi wasallam àbákídà àwọn Sufi láwa ló dọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ẹ ní àkídà tó jẹ́ pé àkídà ojú oorun ẹ àkídà ojú àlá ṣe pé ojú àlá ni ó ti gbẹ̀sìn wá nígbà wọn lálàárà ànábì sallallahu alaihi wasallam ànábì wa ní ká máa ṣe nǹkan báyìí ẹ̀sìn bá ṣe ẹ̀wù nǹkan báwọn tí wọ́n pè yàn gánà bá tẹ̀ wá ṣe kíní gánà kẹ́nìkan wá jíjí kó wá lóhùn lálàá pàtàkì bí kéèyàn máa ṣe kíní tẹ́bí náà bá jí ọ̀là tí máa lè mi náà lálàá kọ́ kẹ́nìkan náà jíjẹ lọ́la ẹ̀ṣọ́ náà lóhùn lálàá pé àlọ́ wa kọ́ tó gan nínú súnnà inú kòránà àwá ní mójútó mọ́ á tún máa tí pé tàbí ó tún lálàá so idan a gbogbo àwọn àkídà yìí a rí pé kò jọra wọn kò lọ́dà nàbí sallallahu alaihi wasallam àwọn sàábé mọ̀tá nàbí kúta ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ kan lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ìjà ṣẹlẹ̀ lóríṣiríṣi àwọn fìtínà ṣẹlẹ̀ lábàtà nàbí ti kúta àwọn sàábé ẹnìkan wá jí àrídẹ́jọ́ kan rí kó wá jíṣẹ́ fún àwọn sàábé pé tọ̀ gbogbo yẹra fún ìjàtà ń jà yìí mo rí ànábì òun lálára ànábì o ànábì ni ẹja pẹ̀tù sáwọ̀ o ànábì ni ẹ mọ́jà mọ́ o ànábì ni ẹ ṣe báyìí o kò sí lákọọ́lẹ̀ ẹnì kò sí nítorí pé kí ni ànábì ti tọ́ka wọn sí pé tí n bá lọ tán àwọn tẹ́ ẹ máa fi ṣèdájọ́ ni ẹ máa fi Kùránì ṣèdájọ́ ẹ sì máa fi súnà ní ṣèdájọ́ so gbàtà nàbí ti wá la eléyìí kalẹ̀ fáwọn sàábé ẹni tí tó bá ṣẹlẹ̀ báyìí dé àwọn sàábé kọ́dà ń gbà mí wá àti sẹ́lẹ̀ ó ṣẹlẹ̀ lẹ́lòmí ò ní mọ̀ tí ò ní gbọ́ nǹkan kan lẹ́nu ànábì nípa ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ wọ́n sì pèrè àwọn jọ ẹni tó jẹ́ kọ̀lífà tó jẹ́ lẹ́yìn wọn àti yóò kó gba àwọn àgbà sàábé jọ pé tọ̀ ẹ̀dàkùnrin tó ṣẹlẹ̀ yóò ta ló gbọ́ nǹkan kan lẹ́nu ànábì nípa rẹ̀ ẹni tó bá gbọ́ yóò ní a ah, òun gbọ́ pé ànábì sallallahu alaihi wasallam wí báyìí wọ́n ó sì so báyìí làwọn sàábé máa ń lò wọ́n ètò ìgbà ní ẹnìkan òsì jírí inú àwọn sàábé ó wá ní ànábì yìí ànábì wá bá àwọn ní pètété kéèkéé tí ẹtún sojú àlága ànábì ní wàá bá sẹ fáwọn tó dá ànábì mà ó wá ní ah, ànábì wá rè wá bá mi ànábì wá fún mi ní nǹkan báyìí ó wá ní fún yín ètò ìgbà torí pé ẹ̀sìn bá tó kó gbọ́ pọ̀ náà àwọn èèyàn tó gbé làákàì tó yẹ kí wọ́n máa bí ronú òun ẹlòmíì fi ń tẹ̀sẹ̀ mọ́lẹ̀ òun náà ló fà tó kálukú náà wá ń lo làákàì kálukú ìpè sọ̀gbà tá a pé wọn ò mọ́ a pé gánámù ni wọ́n àgùntàn ni wọ́n ẹnìkan wá jókòó yóò wá ro yóò wá nítọ̀ ẹnìkan bẹ onímọ̀ tọ́jú mọ́sálásí ànábì ní Madina ó wá súnjọ́ kan wá lálàá nígbà tó wá lálàá ó wá ní ànábì ní kò ń fún yín láwọn kíní ìpé kẹ ẹ máa mú ẹ máa túbá gan o ìsìn ìṣẹ̀lẹ̀ ó lá ìṣẹ̀lẹ̀ tí ẹjọ́ àlùkí á máa lé gan o láni ọmọ pé ó lé tẹ́wọ́n àbí sàlàyé ọ̀gá ìwọ́n lẹ́wàá sọ fún abánabí yóò sọ fún wa tí ń bẹnu Kùránì tí ń bẹnu súnà pé ànábì láríkì àmọ́ lè ga o ànábì ní ẹmọ túbá yóò wá àwọn oníṣẹ́ kan ànábì ní ẹmọ pa nǹkan báyìí ní iye báyìí ànábì ní ẹmọ pa nǹkan báyìí ní iye báyìí ànábì ní ẹmọ pa nǹkan báyìí ní iye báyìí tí ó bá wá parí yóò wá ní ọ̀sọ̀ ìwọ tó bá wá fi ránṣẹ́ tó òjò dó lọ́dọ̀ rẹ tó wá fi ránṣẹ́ sáwọn èèyàn káàkiri tí wọ́n tó ara rẹ rí ládá sí wọn ló tún báyìí ẹwọ nǹkan báwọn àwọn èèyàn náà wá sí kíni àwọn náà wá tẹ́wọ́ gbà wọ́n wá pín káàkiri ẹ̀lùmínú ma wípé dákùnbà ń sẹ́ndẹ̀ sí ọkọ̀ mi gíní ah, dákùnbà ń sẹ́ndẹ̀ sọ́mọ̀ mi dákùnbà ń sẹ́ndẹ̀ sí gbàgbà ń sẹ́ndẹ̀ sáwò kí ló fà á nígbà tó jẹ́ wípé àìgbọ́n ẹ̀dìbà àìlájú nínú ẹ̀sìn kò sọ́là ju ẹ̀sìn ẹ̀dìbà ti ẹlòmí kan lóhun lájú rárá olóhun civilize ni civilization ẹ̀sìn ò sí lára ẹlòmí ipe kákan gbé nǹkan wá fún ó sì gbá ó sì máa gbà báwọn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bẹ tó jẹ́ pé nǹkan ayé wàláì ẹnìkan ò lè gbé wá fún ọgbà bá nǹkan ayé wàláì òun náà ló bá tó pé máa jẹ́yàn lójú ẹ̀rẹ́ lómi ṣe pé yóò kàwé dé bí ẹ̀ máa ń kàwé dé yóò gba owó ìdí ẹ̀ máa ń gbà ní òye ẹ̀sìn báwọn nísìnyí yóò tún wá ní ẹnìkan tó jẹ́ pé ẹni tá ń sọ yìí tó jẹ́ pé tó bá fẹ́ ẹni wọ́n fẹ́ kọ́ nǹkan bẹ́ẹ̀ wọ́n náà ni ó pè pé wàá bá ń kọ́ kò má kọ́ ẹ ti bá rí òpè ni kò má kọ́ kéwù gan kò yé ìwé kò yé kò mọ̀ kankan kò sówó kò sí kankan wọ́n tún pa láàárọ̀ òtún dákẹ́ irú eléyìí oníṣẹ́ láì wọ́n wá ti ẹ̀wọ̀n ìṣẹ́ àwọn ẹ̀wọ̀n rẹ̀ pọ̀ dáadáa ah, àwọn afá wa ni wọ́n tó kẹ́kọ̀ọ́ débi tó kẹ́kọ̀ọ́ déhùn ẹlòmíín lọ òfin ókè táyà yìí ó tún lè ké nílùú mi ẹlòmíín kàwé táyà yìí ó tún lè ká nílùú èkó síbẹ̀síbẹ̀ náà ẹ̀ máa wá irú wọn àwọn tó tún wá máa kóra mẹ́lẹ̀ wájú ẹnìkan tí ó máa wá sọ pé ah ṣé wí báyìí ah ṣé wí báyìí ah ìdí ṣé wí bá ti ní àlọ́ ní ibẹ̀ náà là ń fún rẹ̀ nígbà òkè ìkàmọ́ àbá ṣẹlẹ̀ nígbà tí ń ṣẹlẹ̀ sẹ́ni tí ó máa kọ tí ó máa ká òpèbí á sọ pé àwọn ara wọn náà ni a sọ pé ọ̀bọ ń gbé ọ̀bọ gọ̀pẹ̀ pé ara wọn kankan náà ni wọn so kí tí wọ́n á ní tó tún ní ọ̀làjú ìwé àwọn tí wọ́n ní ọ̀làjú kéwú tí wọ́n kéwú àwọn náà tún wá máa rì sínú irú nǹkan báwọn so ibi tá lọ ni pé àkídà alùsùnà àkídà tó jẹ́ pé ó dọ́dọ̀ ànábì ní àkídà wa nípa pé kí agbọ́dọ̀ ṣe lọ́kan ṣoṣo níbi àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe agbọ́dọ̀ ṣe lọ́kan ṣoṣo níbi àwọn ibi ìjọsìn rẹ̀ oníkàlá gbọ́dọ̀ máa jọ́sìn fún agbọ́dọ̀ ṣe lọ́kan ṣoṣo níbi àwọn orúkọ rẹ̀ àtàwọn òyìn rẹ̀ nígbà kátà àkàkálẹ̀ yìí sì a bá ń wá káàkiri á tọpasẹ̀ rẹ̀ nínú alukur'an á so ìta àgbàlérò nìyẹn pé pẹ̀lú àkídà alùsùn náà wal jama'a àmọ̀ tọpasẹ̀ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni níbi àwọn ọ̀rọ̀ tí alùsùn náà á kọ̀ pàṣẹ lọ́dọ̀ anábì alaihi wasallam níbi iṣẹ́ tí alùsùnà òjàmá tí ó bá máa ṣe nínú ẹ̀sìn iṣẹ́ yá àsìkò báyìí láà máa fi ṣiṣẹ́ báyìí alùsùnà ó tọpa ìnúdà nábì sallallahu alaihi wasallam ni ẹ̀wọ̀n ìsìn yìí kà máa ń dàrú gbà tó pé yàn tẹnu máa ní gbogbo gbà ní tí yàn bá wo bí sí máa ń dún yàn pẹ̀lú báwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bá sì kó àwọn èèyàn lẹ́rú láwùjọ tí wọ́n wá kálukú wá dá sàlátù ti ẹlẹ́ kéréje kéréje eléyìí ó pé tiẹ̀ kalẹ̀ eléyìí wọ́n tún wá máa negotiate ipe tọ̀ ẹ lákun ẹ jẹ́ ká yọ wo àsìkò yìí ó ti mọ̀dúrà ẹnìkan sọ̀rọ̀ ẹnìkan fún mi jò ní wọ́n láwọn èyí òní sí wọ́n láwọn táyé káyìn ni wọ́n pé ìkan ti wọn ìkan nu wọn òun máa obìnrin tiẹ̀ táyé máa obìnrin bí káyìndé sì ni ó máa obìnrin àwọn lòun kójọ lálásàlátù ìkejì rẹ̀ máa wọn ọkùnrin tiẹ̀ <laughs> ẹwù gbọ́wà òun máa wọn ọkùnrin tiẹ̀ àwọn jẹ́ bí alásàlátù nù wọ́n mú èyí mọ́kùnrin ìmóbìnrin wọ́n nígbà tó wá di ọdún léyà ọwá ìtọ́mà obìnrin wá sọ́mà obìnrin pé tọ̀ ọdún kọ̀lá yìí pé àdúrà kan bẹ tá a ṣe ìpé oníkálùkù yìí kọ́kálùkù ó mú iṣu ẹyọ kọ̀ọ̀kan wá ẹjọ́ àmì iṣu ẹyọ kọ̀ọ̀kan àti ẹ̀wà agolo méjì méjì <laughs> ẹwù kan báwọn iṣu kọ̀ọ̀kan ẹ̀wà agolo méjì méjì pé àwọn òbí ṣàdúrà ní ẹjọ́ àmì òbí ṣàdúrà fún ẹni ẹwù kan báwọn ní ìdí ìṣẹ̀lẹ̀ nípa sẹ́wọ̀n pé ogun wọn ó kálùkù ronú láti àsìkò tó yẹ kó kálùkù mọ́ bí sẹ́ẹ̀sì wà láì yóò jòkó nulé yóò máa wá ronú pé ọ̀nà kí ni ó tún mú àwọn èèyàn kí látún fi mú wọn ìdí ó máa ronú pé èwo ni ó tún jẹ wọn ẹlòmígbà tó ti ohun tẹ́lòmí ti ronú pé tọ̀ ẹnìkan ti mẹ́ja ẹ̀wọ́n ẹnìkan ti mẹ́ja ẹmọ́jẹ́ kébí ó tún mẹ́ja má ẹja tún wọ̀ náà bòmí ta gbá ẹlẹ́nìkan ló ní kọmọ mẹ́ja wá tọ̀ ẹmọ́jẹ́ kébí ó tún gbẹja ẹlòmí tún gba ti pure water omi pia so wọ́n kálukú lo nǹkan eríṣiríṣi àwọn nǹkan tí ẹ mọ̀ mú wá ìkánà lásán jò ní ṣe pé owó lòun nìkan mọ̀ mú wá owó eríṣiríṣi ẹ ti bá wọn ní so gbogbo àwọn eléyìí ní sí náà àmàmàdájú àti máa rúrú pé ẹ̀sìn wa agbọ́dọ̀ máa dápa sọ́dà nẹ́bí sallallahu alaihi wasallam ni yíò anábì ní káwọn sàbí máa mú súwá ebi a máa pa nẹ́bí sallallahu alaihi wasallam jọ mi tẹ́ pé anábì ó tún wá rónú anábì ó kánú jọ ní ebi ó máa pa Aisha radiyallahu anha ó nígbà míì oṣù kan oṣù méjì ó ní èyí tí ò ní rúlé ànábì sallallahu alaihi wasallam táwọn ní dáná èyí ò ní rúlé ànábì sallallahu alaihi wasallam pé èyí fi pé èèyàn dáná èèyàn dá sí lóṣù méjì ẹ̀wò ní ẹlòmíì ìjọ kan ìjọ méjì báyìí tí ò bá rí nádá lẹ́gàn báyìí sí yóò sì dàgbà tó kọ́lọ́hún òṣù rìn kankan fún láyé nígbà tó nígbà tó pé ọlọ́run bínú sí ẹ wá wà nàbí sallallahu alaihi wasallam Aisha radiyallahu anha wá nílẹ̀ bídùn àti wàrà wàrà làwọn máa ń mú láwọn àsìkò yẹn ẹ wá wò ní sí ṣé ànábì sallallahu alaihi wasallam wá ronú pé gbàtọ́ wá rí bá wọn ó wá káwọn tàbí wọn lọ lè dá kíní kàjọ wá ó sì láwọn olówó lọ́dọ̀ ó láwọn Abubakar ó láwọn Uthman ó láwọn Abdulrahman bin Awf tó jẹ́ pé àwọn àwọn yìí àwọn olówó ni wọ́n ní gbogbo tá a máa sọ pé yẹn ní dúkìá yẹn lówó olówó ni wọ́n síbẹ̀síbẹ̀ náírà ànábì sallallahu alaihi wasallam ó sì gbé ìgbésí ayé bó ṣe wá wò láwùjọ wa lónìí téèyàn bá wá téèyàn bá wá rí jẹ téèyàn bá rí mu wọn máa rí yàn níbi pé ìwà àwọn àfa àtiwọ iṣẹ àfa olùsí àwọn àfa olùsí yá àti ní bá yọ síbì kan pé tọ́ba tẹ̀ ti kọ́ rí mi náà ìdí wọn kọ́kọ́ gbé pàdé mo sì mọ̀ pé mi ní iṣẹ àfa olùsí tọ́ba ti ríru ọkọ̀ tí mo gbé wá táyé ríru aṣọ tí mo wọ̀ sọ́rùn táyé táwọn ọmọ kéwù mi náà wọ̀ sọ́rùn pé wọn ò ní máa fi ọ̀rọ̀ ten thousand ten thousand fọ́ni wọn máa fi lọ wá ẹwọ kama ẹwọ taba wa wo ni iru nkama wo iru sisi ba wo taba ni ka tẹsi ẹ taari tẹsi ẹ lọ́dà nàbí sọ̀rọ̀ àwọn ẹ̀sìn náà ka tẹsi iru sisi ba wo àbí wọ ọ̀rọ̀ ba wo àbí wọ àjọ kà ba wo kẹ ẹ bá dé ibi ayi ẹ bá dé ibi wa ṣé àlẹ tẹsi ẹ bá lọ́dà nàbí sọ̀rọ̀ àwọn ẹ̀sìn náà kàlà àlẹ tẹsi ẹ bá lọ́dà nàbí. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àdìọ́kàn tí alùsùnà ọ̀jẹ̀máà tí ó ní nípa Allah subhanahu wa ta'ala nípa màláìkà nípa àwọn òjíṣẹ́ gbogbo àwọn àdìọ́kàn wọn nípa ọjọ́ òkúta kìámà gbogbo ẹ̀ yóò ṣe kí ni yóò wà ní ìbámu pẹ̀lú àdìọ́kàn Ànábì sallallahu alaihi wasallam àtàwọn sàhábà kìí ṣe pé àdìọ́kà ní ọkà máa wù sọ díọ́kà máa ń wí jáde tí ò ní sí lọ́kà náà wàláhì á àgbà àgbà náà sallallahu alaihi wasallam gbọ́ àgbà Allah subhanahu wa ta'ala gbọ́ á àgbà kàbá ìgbọ́ ẹ jẹ́ lómi ìgbẹ́ ọ̀tọ̀ níbi tí ń bẹ lọ́kà rẹ̀ tó bá wà nù lé òun náà ni ó ní ọ̀ràn ọmọ agbára rẹ̀ pa páríwá òun náà ni ó de ogun ẹ̀ yóò de ogun ẹ̀ mára yóò de ogun ẹ̀ mọ́rùn tó bá wá débi illallah yóò máa wá kéètò ẹ máa gbé ẹ ká àwọn olé ọlọ́run ẹ̀dí bá ẹjọ́ ìdí ń bẹ́ẹ̀lẹ̀ àti tí ń wí síta tó jọra wọn wàláì kò jọra wọn ògbóró àwọn kan báyìí náà àwọn olóòsì lè fi wọn oníbìnrin lẹ́ńtà àbí tó bá lé àbí tí ìyàlè tó bá tí ìdí ẹ bá ti kọjá àlà òun ní obìnrin lẹ́ńtà ìyá àti nǹkan báyìí kọ́dà bí ṣe ń bẹ lára báyìí ẹni bá fara báyìí ó fara náà tábìlì ìbẹ̀ ni wọ́n ta ẹ́ iṣẹ́ tí ó wí bẹ́ẹ̀ àmọ́ bẹ́ẹ̀ bá lọ lè bá lé pé ẹ̀dàmọ̀ yẹn wà nǹkan tó ṣe ìgbàbáyé ní àà nǹkan bẹ́ẹ̀ á mú ọ níṣẹ́ ẹ̀dìbà iṣẹ́ kò ní lè sọ ta nítorí pòun náà mọ̀ pé níjọ́ tó máa fi lè sọ orúkọ bá òun tàbí òun sọ níwàásí olójú táwọn èèyàn máa fi wò ó ní irú ọkọ̀ táwọn èèyàn máa fi pè wọ́n so ila aqida ahlus-sunnah wal jamaa aqida tó dọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam aqida tó dọ́dọ̀ àwọn sahaba aqida tó dọ́dọ̀ gbogbo àwọn àfẹ́sì lápapọ̀ tí ò gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà nínú àwọn ẹ̀sà tí ń bẹ fún àkídà aṣọ alìsúnnàtì wàlìjàmáà òun náà ni alwuduh wàsùhúlà wàlìbàyàn àkídà alìsúnnà wàlìjàmáà àkídà tí máa hàn ní àkídà tí máa kílíà ni àkídà yóò kílíà yóò hàn dáadáa yóò sì rọrùn fún yàn tó yẹ pé kò ní ta pọ́pọ́lọ́ yóò rọrùn fún yàn gẹ́gẹ́ bí òun ṣe máa kílíà sí yàn tí ò sí èméjì bẹ́ẹ̀ tàbá sọ pé á ah, òun ló mú yìí láà rí pé iyèméjì wà bí òun múmú àfẹnitójú bá dùn

ẹ wo bó ṣe kílíà tó ìgbàgbọ́ tá à ní sí Allah subhanahu wa ta'ala ìgbàgbọ́ tá à ní sí ànábì ìgbàgbọ́ tá à ní sí àwọn màláíkà ìgbàgbọ́ tá à ní sí àwọn òjíṣẹ́ ìgbàgbọ́ tá à ní sọ́jọ́ gbé dàlùkì àmà ìgbàgbọ́ tá à ní sí kọ́dà tí Allah subhanahu wa ta'ala kọ fún wa èyí tó lóore ń bẹ̀ ni gbogbo àwọn nǹkan wọ̀nyí tí wọ́n bá ń sàlàyé rẹ̀ fún wa nínú ẹ̀sìn pẹ̀lú ẹ̀rí látọ̀dà Nabi sallallahu rí pé kò ní sí ìyapa ẹnu níbẹ̀ a rí pé yóò máa yé wa yóò sì máa bá làákà ìmọ̀ a rí pé gbogbo ẹ̀dá yẹn ló sì panupọ̀ lórí ẹ̀gbẹ́ a ń tẹ̀sọ̀ ibẹ̀ lórí tẹ̀sọ̀ ibẹ̀ lórí àyàfẹ́ tó bá yí gba nǹkan kan míì papọ̀ mọ́ àkídà àti ẹ̀tọ́ yàtọ̀ sí ti alùsùnà wàlìjàmáà so òun náà ló fà tó jẹ́ pé irú àwọn eléyìí irú kí nǹkan ó rọrùn irú kí nǹkan ó clear kó mọ̀ níyè méjì nú yìí nínú àkídà yìí ọ̀dọ̀ alùsùnà wàlìjàmáà òun nìkan náà lẹ́sìn rí nítorí pé tó bá padà yá yóò padà débì kan nínú àwọn àkídà míì tí wọ́n máa sọ fún pé kò lè yé yín ẹ̀sìn bẹ pẹ̀lú wọn ẹ̀sìn jọ ṣe náà ni wọ́n á ní kò tí ì lè yé yín nísìn pé àtọ́ bá padà yá yóò padà yé ẹ̀yin náà tẹ́ bá padà tẹ́ bá wùsùlù ẹ̀sìn bá nísìn tẹ́ bá ti wùsùlù tẹ́ bá ti bá tẹ́rìbíà débì kan yóò padà sí kíni yóò padà yé yín so eléyìí ní síbáyìí kò sí kò sí nǹkan báwọn nínú àkídà al-sunnah wal jama'a in tí ó bá in tábà sàlàyé inú ẹ̀sìn alẹ́sìnísìn náà ni wọ́n máa sàlàyé rẹ̀ báwọn yẹn yáà kí ni yóò kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ ní kí ni ìkílá àlàyé rẹ̀ àlàyé rẹ̀ ní kò sí nǹkan kan tí wọ́n ní sáà máa lọ náà sáà bá sẹ̀ so náà tó bá padà yá yóò padà yọ kò sí nínú àkídà al-sunnah wal tó jẹ́ pé àkídà tí ẹ ní sí ẹni tó jẹ́ ṣéhù yín àkídà yí pé nígbà tí ẹ̀bá búgbà tó kú bá wà níwájú ẹni tí ń wẹ̀ ni tí wọ́n sọ fún ọ̀nà wípé ó wà níwájú àfá rẹ̀ nígbà tó kú bá wà níwájú ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ni pé àìbéèrè béèrè tóun bá mú nísìnyí tóun rán tóun táyà láàbáyìí á ti ṣe ò bá nǹkan tí a máa wí náà ni pé ṣéwù ẹ máa ti ṣéwù náà ni ẹ̀dí bá rísì àti ẹ máa ṣe aka àbúkàlá náà lẹ́ẹ̀ máa ṣe ẹ̀dí bá rísì ẹ ní sọ fún ṣéwù pé ah, ṣéwù ẹ wò dáadáa ni òun ló yọ yí dáyé ní sọ gbóṣùpá ẹ̀dí rẹ̀ nídìí àmójútó bá ẹ ní sọ eléyìí láíláí ní tí ẹ máa sọ náà ni pé ah bí ṣéwù ṣe wí náà lórí òun náà ló fà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lónìí táwọn èèyàn ń ṣe láwùjọ láwọn àbàjẹ́ irú àkídà yẹn bẹ́ẹ̀ náà ló ti lálẹ́ wá àwọn kan ní sí báyìí wọ́n mutí lókọ̀ ẹ̀sìn ẹ̀wọ̀n kan lórúkọ Islam wọ́n sì mutí tí Islam ní ká má mutí àwọn kan bẹ nísìn wọ́n ṣe zìnà lórúkọ ẹ̀sìn tí Islam ní ká má ṣe sìn tó ní kí a má ṣe zìnà àwọn kan bẹ nísìn wọ́n ṣe ẹbọ lórúkọ Islam tí Islam ní ká má bọ̀ sẹ́gbẹ̀ ìta nàbí sallallahu alaihi wasallam tó wá kìlọ̀ fún wa àti gbogbo àwọn nàbí tó ti kọjá òun náà ni àní ibudullaha wajtanibu tawagut oní ká máa jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan ká wá jìnà sí gbogbo tawagut at-tawagit àwọn nǹkan táwọn èèyàn bá ti máa jọ́sìn fún yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala táwọn nǹkan yẹn náà sì yọnu sí ó jẹ́ èèyàn ni ó járí jànú ni tó bá náà bá ti yọnu sí ó ti di tawagut àmẹ́ntí ìbá yọnu sí kò ní jẹ́ tawagut anabi isa wọ́n jọ́sìn fún àmọ́ isa laysa ẹ anabi isa wọn ti ń pariwo rẹ kí lónìí tán fúnra rẹ kí kíní kan kíní tán pè é tán tọrọ nǹkan lọ́wọ́ rẹ òun ò mọ sí tí wọn sọ tọ́jú jẹ́ ògbédè àlìkìyàmọ̀ yóò bọ́ pabọ́sẹ̀ ni yóò lòun mọ̀ wá ní ni ẹtí bá ní sẹ ẹsí yóò jẹ fún ọtọba díjọ ògbédè àlùkìyàmà ni wọn ń pè lọmọ Ọlọ́run wọn ń pè ní méjì mẹ́ta lọ́kan wọn ń pè lẹmí mímọ́ gbogbo kọtà ń pè oníṣẹ anábì isa ò jẹ nǹkan kan níbẹ̀ ẹtí bá ní sẹ ọtọba díjọ ògbédè àlùkìyàmà anábì isa ó bọ pa bọsẹ yóò sọ fún Allah subhanahu wa ta'ala pé in tó rán tẹ̀síwá ní àwọn ni wọ́n ma tí wọ́n jẹ yóò tọ́tún fi wá ń sọ pé moríbákan moríbákan ní tó ní sọ fún wa òun náà ni pé ẹrú sí Allah subhanahu wa ta'ala ni mí ní tó ní sọ fún wa òun náà ni pé òjíṣẹ́ rẹ̀ ni mí ní tí mo jíṣẹ́ fún wa náà nù ní ìwújú bá lọ fún wa títí tí mo fi kó láàrin wa so ilé ìdíṣe àdìọ́kà ni pé àwọn kan wọ́n ń gbé wà àdìọ́kà yẹn wọ́n ń gbé káàkiri so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwa rí yàtọ̀ sáwọn eléyìí nísìn àwa láwọn kan ló kọ ẹ̀sìn tó jẹ́ pé ọtí wọ́n sì ń fi ọtí mímu rinlẹ̀ látara pé wọ́n ti gbìn sí wọn lọ́kàn pé àìbéèrè lọ́wọ́ ṣéwù yàn pé kí ló fà tó fi ṣe léyìí òun náà ló pa àti ṣéwù wa gbé ọtí jáde yóò gbé ọtí yóò wá máa mutí lójú àwọn ọmọlẹ́yìn yóò sọ fún wa pé ọtí kọ̀ ẹ̀ka rìbọ́tì ni má má ulhayat omi ìsẹ̀mí ni ẹ̀ so nígbà tí sẹ́wọ́ bá ti wá mú ẹni báwọn nísìnyí ìdákàánà rọ́bùl bẹ́ẹ̀tì bìtìbìlì dọ̀ọ̀rì àwọn lábá máa ń kọrin wọ́n máa ń kọ̀ pé tí ẹni tó bá jẹ́ eléri ilé tó bá jẹ́ baálé ilé tó bá wá gbélù tí bá ń lùlù kí làwọn ará ilé ó máa ṣe kí ló kùnmá àwọn máa jó náà ní ẹ̀dí bá kò sẹ́ni tí wọn ò ní bí wọ́n pẹ̀ ṣe ń jó àwọn náà sọ fún wa pé ẹgbẹ́ ìnáà lẹ́ ń lùlù ẹ̀dí bá wọn nígbà tí ṣé wá ti wá bọ́ síwájú ìmáàmù tí ó ṣáájú èèyàn tó bá mú gbọ́ tí tó gbèsè rí sàǹpá àwọn èrò ẹ̀yìn náà tó bá lọ́la tó kálukú náà bá ń bọ̀ ìdí ó ra pẹlẹbẹ ìdí ó ra rogodo ìdí ó ra gbẹ ọ̀kálukú ó ra wá tó ní o mú so wọ́n wà á mú tán bá wà mú tán Allah subhanahu wa ta'ala ẹwú aburú ńláńlá kéèyàn máa Allah subhanahu wa ta'ala pẹ̀lú nǹkan ẹ̀ṣẹ̀ ọtí tí wọ́n ní ká máa mú la taqrabu alukurani ni ẹ má súnmọ́ lè gbèrègbè bí irun nígbà tẹ́ bá ti mú tí tẹ́ bá wá hún ríra ẹ má súnmọ́ bí irun gbogbo àwọn bàtà ń sọ yìí náà síwájú kọ́ tí ó tó di ìwọ̀ pátápátá ni o ni àyà yìí fi sọ bẹ́ẹ̀ so àyà tó wá sígbà táyà wá sọ bẹ́ẹ̀ fún wa nínú alukurani so ìgbà yẹn làwọ̀ wá rò pé tá a bá wá mu ọtí hùn tán tó ti bá wá ń pààyàn ìgbà wọn láàmà wá ṣe síkìrì àwa aláàánà tí Allah subhanahu wa ta'ala ṣe rí pé àìmọ́ pàtàkì Allah subhanahu wa ta'ala yìí àrífí orúkọ Allah subhanahu wa ta'ala ni àrífí ìrántí Allah subhanahu wa ta'ala ni kí yóò mú tí ohun tí yóò gbà ń lówà máa tó máa wí la ilaha illallah ló máa pariwo ló máa wí nǹkan mílẹ̀ sí lórúkọ kíni lórúkọ ẹ̀sìn so ẹni tí àwọn wà ríra wọn ní ni pé àwọn tó wà ní malaba àbáwọn tó wà ní búdá tó ti mú tí lọ́nà akérébé ata àwọn tó wà lọ́nà sábòkè ibi tó ti mú àwọn ò mọ̀ wá ríra wọn ní ni pé àwọn yàtọ̀ sáwọn yìí wọn ẹwù kaba ní sí ya àwọn eléyìí mú káwọn ọ̀mù tí àwọn yíò àwọn tí wá ní sí àwọn tí ó kiri ẹ̀dàkùn kí náà ṣe wọ́n mú tí lórúkọ lórúkọ ẹ̀sìn tó ṣe pé Islam tako ọtí tó gbogbo àwọn ìjọkíjọ tí máa wá ń ṣe irú eléyìí tó ṣe pé ọtí wọ́n ń fọtí sẹ́ẹ̀sì irú àwọn eléyìí ìjọ tí ó ṣe kíni tó ta kété tó jìnà fètè tè síjú ànábì sallallahu alaihi wasallam ni ó jìnà sí ìlànà ànábì sallallahu alaihi wasallam ó jìnà sí ìlànà sàábé anábì sallallahu alaihi wasallam ó ní ọtí tẹ́ẹ̀rí hun ummul khaba'ith òun náà ní ìyá gbogbo wàbàjẹ́ ẹ̀dàkùn bẹ́ẹ̀ bá mu títà kí ni ò ní lè dánwò ó bá mu títà ní kí ni ó jọ lójú bá mu títà ní ó lè gún so ọtí òun lè yín tí ó máa fi ṣe kí ni tí ó máa fi ṣẹ́sì so nísìnyí irú eléyìí nísìnyí wọ́n fi rinlẹ̀ wọ́n fi rinlẹ̀ pé àwọn fi ń sẹ́sì ni àwọn kan sí eléyìí báyọ̀ lánàá nàbí sallallahu alaihi wasallam rárá àwọn kan tó wá ń bẹ bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n tó wá ń fi àwọn nǹkan kan ní nǹkan tó jẹ́ pé tó jẹ́ nǹkan nàbí sallallahu alaihi wasallam ni látara pé àìbéèrè látara pé àìwádìí ẹ́n so wọ́n sì fi rinlẹ̀ fáwọn tó jẹ́ àwọn ṣéwù wọn òun náà ní pé kí ni kí ṣéwù fẹ́ tó bá lè wúnú ìyàwó ṣéwù mi bẹ̀rẹ̀ bá ní mélòó ní ìyàwó ṣéwù ní à ìyàwó ṣéwù wa pọ̀ bẹ́ẹ̀ o èmi ti lẹ́nìkan ti ń sọ báwọn rí tó jẹ́ pé ó ní táwọn bá ń ṣe zikiri ó ní kọ́dà táwọn bá ń ṣe zikiri lọ́wọ́ tí ọkùnrin àti obìnrin táwọn bá jọ wà nílé táwọn bá bọ́ra lẹ̀ báyìí ó ní àwọn ò ní rí àwọn káwọn bọ́ra lẹ̀ torí pé ọ̀tọ̀ ní nǹkan táwọn máa rí báwọn ẹ̀wọ̀n kan báwọn rí sí sẹ́rí báwọn kí ni yóò rí nǹkan mi nígbà ó mutí tá ẹ́ tó mutí tó tó wá lóhun ṣe zikiri bóòlù ṣe á ní máa rí nǹkan mi wàláì ó ní àwọn ó ní nǹkan mi làwọn ṣe kí ni òun làwọn máa rí ẹni tí ń ṣe lófẹ́nu ara rẹ̀ sọ òun pé nǹkan mi làwọn máa rí ẹ̀dá kúkú òun ṣe àmọ́ rí nǹkan mi ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí sí àwọn gbà yìí pé ṣéèfù àwọn ó ní ó ní ìkápá ó ní ọ̀dá láti kí ni láti fẹ́yàwó tó ju mẹ́rin lọ tó jẹ́ pé eléyìí anabi sallallahu alayhi wa sallam òun ni nǹkan Allah subhanahu wa ta'ala ṣe sàkóso àtàlùkùrán pé kọ́wárí sọ̀tàn laka min dunil mu'minin pé ìwà nàbí sallallahu alaihi wasallam lélẹ́ yìí nìkan wà fún ṣẹ́ṣà òun láláì yàtọ̀ sáwọn mùmìnì tó kù òun àwọn mùmìnì tó kù tí Allah subhanahu wa ta'ala ṣe ní ọ̀dà fún wa òun náà ní pé gbogbo bá ṣe lówó tó ògbọ̀rọ̀ fẹ́ ìyàwó mẹ́rin lọ gbogbo bá ṣe lówó bá lówó kò lè bọ́ gbogbo ayé ṣe é sọ wọ́n láàbí géèjì ẹ̀ táǹgbà tó ṣe wá lówó mo lè bọ́ ju mo lè bọ́ yẹn tó pọ̀ tí wọ́n á máa fẹ́ wọn jọ inú màá jẹun màmú náà ní rárá o mẹ́rin náà ní gbèdéke gbogbo àwọn táàkù gbogbo ẹni tẹ́ bá ti wá rí tó wá lóun fẹ́ ju mẹ́rin lọ ẹ mọ̀ pé eléyìí ṣe kíni ó ti là ó ti kó lórí ìlànà nàbí sallallahu alaihi wasallam ní ti ń tẹ̀lé ìfẹ́ inú ara tiẹ̀ ní tẹ̀lé ìlànà ṣe kọ́ ni so irú eléyìí ní síláyì àwọn èèyàn wá ń ṣe yìí náà wọ́n fi ṣe kíni wọ́n fi ṣẹ́ṣì lórúkọ ẹ̀sìn pé ah, ah, àwọn onílà ńlá ni àwọn ẹni tó wọn yóò àmọ̀ sí kí ni yóò fẹ́yàwó mẹ́rin yóò eh, mẹ́jọ yóò fẹ́ mẹ́wàá wọ́n dà gbọ́ pé wọ́n yóò bá kan fẹ́yàwó eighty nígbà kan ẹ̀jẹ̀ bá ó fẹ́yàwó eighty kọ́lá àwọn ẹlòmíà tó máa ròyìn ṣé wọn ẹni bá ń sìn mo ṣe wọ àwọn ó ní ṣe wọ àwọn ó lo seventy five years láyé ó fẹ́ yàwó seventy five ó bí ma seventy five ẹ̀wò ní sinai ìjọ yẹ kẹ́ ẹ jẹ́ káwọn èèyàn máa gbọ́ gan tó bá kọ́ kalẹ̀ ní sílà kọ́ yẹ kẹ́ ẹ lè parẹ́ ní pé àá gbọ́dọ̀ gbọ́ nǹkan báyìí tí ò dájú àwọn ọmọ àmọ́ fi ṣe báyìí fi ṣe wà ó lo seventy five years láyé ó fẹ́ yàwó seventy five ó bí seventy five ó ṣe fi ọ́n ká kí ní ẹ̀dí bá mi so eléyìí ní ti báyìí ó takò ìlànà anábì sallallahu alaihi wasallam so ẹni tó bá fẹ́yàwó ju mẹ́rin lọ irú ẹni báwọn oríṣi náà ni gbogbo àwọn yòókù tó ń bá ṣàṣepọ̀ sìnà ló ń bá wọn ṣe torí pé ayé inú àdìsá anábì sallallahu alaihi wasallam ike gbàtí arákùnrin kan tó fẹ́ tó gba Islam ó wá bá anábì sallallahu alaihi wasallam ó lóun níyàwó mẹ́wàá oríyàwó mẹ́wàá lòun ní wọ́n ti wá gba Islam anábì ní ikhtar minhunna arba'an thumma fariq sa'irahun ànábì ní mú mẹ́rin péré nínú wọn mẹ́rin ẹyọ mẹ́rin péré òun náà ní kó múnú wọn kó wá kọ àwọn tó kù lẹ̀ yọ̀ǹda àwọn tó kù ká máa lọ eléyìí ẹ̀rí ni fún wa ẹ̀yìn tá a bá ti gba ayé alukur'an tó sọ pé àfáǹkìhù máa kọ́ abala fún mi nàìjíríà masina wàtúláàtà wàrúbà àn ẹ wò nísìnyí mẹ́rin náà ní kur'an dáadó fún wa ẹ wá wò nísìnyí sọ́mọ́ abẹ́ tó alukur'an lábàjì ẹ̀dí bá nísìnyí sọ́mọ́ abẹ́ tó alukur'an ní tukutu ní tí ó bá ìlànà ànábì sallallahu alaihi wasallam ní tí ó bá àgbéyà àwọn sàábà mu wọn ni ànábì ní fáńkì ó máa tọ́ bala fún minan nisa masna ẹfẹ́ méjì wa thulatha mẹ́ta lé mélòó ó di mẹ́ ó di márùn mẹ́rin sí ó mélòó ó mẹ́sàn ẹtì bá mẹ́sàn ẹwọ́n tí Allah subhanahu wa ta'ala ń sọ ẹwọ́n tí wọ́n tú ọ̀rọ̀ rẹ̀ lọ so eléyìí ní síbáyìí ó túmọ̀ pé ẹjẹ́ máa ń ṣe irú àǹkan báwọn yàní kìí ṣe kò sí lórí ìlànà Ànábì sallallahu alaihi wasallam ó wà ní orí ìfẹ́ ẹnu rẹ̀ ni àwọn tí wọ́n ń ṣe ogoro àwọn nǹkan báyìí wọ́n tún wá máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ orú àwọn nǹkan báyìí lóru inú aburú tó tún wà bẹ́ẹ̀ wọ́n tún máa ń ṣe kí ni wọ́n tún máa ń ṣe wá àwọn nǹkan báwọn ní òru àwọn yorùbá náà àwọn yorùbá tó yẹ pé wọ́n máa ń kòwe wọ́n máa gbogbo àwọn ọ̀rọ̀ tí máa jáde lẹ́nu wa tó yẹ pé àwọn ọ̀rọ̀ oríṣiríṣi ọ̀rọ̀ ẹbọ oríṣiríṣi yorùbá sọ pé òru làá máa ṣe kà ẹni bá nìsín pé òru làá máa ṣe kà ẹni bá ṣe lọ́sàn-án ní ṣe kí ni kò ní fara lọ kò ní lọ fara lílọ so irú àwọn báwọn nísìnyí wọ́n tún wá kó àwọn ìyàwó ìyàwó wọn wà ní ká máa wá lóru lóru ni ó wà tó wá wá di aago márùn-ún àbọ̀ agoma àbágoma àrùn lù ìgbà wọn ló ń kálukó wa túká ó sì àmà lọlé èsì bá mi máa ń káyàn la púpọ̀ sí máa ń fọ́ káyàn lẹ́mìí ìgbé ibi kéèyàn tiẹ̀ mọ àwọn tó jẹ́rú àwọn ọkọ̀ àwọn eléyìí kéèyàn lọ lè rí wọn ni pé àṣírí yóò pè ní ẹ́n èyí kóbìnrin ó jáde lábẹ́ rẹ nínú ilé rẹ lábẹ́ rẹ ó wá jáde ó wá lóun lọ nìkan lọ lè sùn ó lóun lọ lè ṣe síkìrì òun lọ lè ṣe ìrántí òun lè rántí Allah subhanahu wa ta'ala irú ìrántí wo lò irú ìrántí wo ló fẹ́ rántí Allah subhanahu wa ta'ala tí ò lè rántí rẹ nínú ilé ọkọ rẹ ìrántí wo lójú lè wà nílé pẹ̀lú ọkọ rẹ̀ lọ kó máa ṣètò ọkọ rẹ̀ kó tọ́jú lé rẹ̀ ìrántí wo lójú lọ tó tún máa gba àlékún ládá gbogbo àwọn kan báyìí wà láì tó yẹ kí gbogbo aká tají ni ẹni bá ń sùn lọ tẹ́lẹ̀ kó tají ẹni tí máa ń tó bá jẹ pé ìyàwó rẹ̀ náà ní í ṣe ó mọ̀ pé ní ti ń ṣe yìí nǹkan tí ò dáa ni ó ká lọ́wọ́ rẹ̀ kò ẹni tó bá lẹ́ni tí ń ṣe báyàbúrò rẹ̀ ni àbẹ́gbọ́n rẹ̀ ni kó wá lóhun lọ tàájú níbì kan kó wá dìde lówó kó wá lóhun lọ látàkùn mẹ́wàá mọ́kànlá tí wọ́n wá dé dájí ó mọ̀ pé níbi tí ń lọ òun níbi tó yàtọ̀ sí ìlànà anábì sallallahu alaihi wasallam ni ìsìláàmù pọ́pá ó pọ́sẹ̀ kó níbi irú nǹkan báwọn irú nǹkan báyìí náà sì bọ́pá bọ́sẹ̀ kó lára ìsìlámù kò jọ ẹ̀sìn ìsìlámù rárá ẹ̀sìn báyìí ẹ̀yin náà máa tó jọ ẹ̀sìn báyìí ẹ̀yin náà máa àwọn tẹ́ ẹ fi jọ iná ló pa àtẹ́yìn náà sì fi mú ọjọ́ táwọn tẹ́ ẹ fi jọ táwọn náà máa ṣe tiwọn so ilé ìwé nísìkò sí nínú àrà nàbì sallallahu alaihi wasallam ká jìnà sí gbogbo orú nǹkan báwọn àwọn tí wọ́n bá ń ṣe tá a bá mọ̀ wọ́n kápá kíyèsí wọn torí pé nǹkan tó burú ni tá a bá sọ́ra gbogbo tí Islam ní ká tó ti kí ọ̀fun aláburú gbẹ̀ nípa làwọn wọlé tọ̀ wá láburú nígbà tó mìíràn olómìnrin tí máa lọlé pàdé pẹ̀lú ẹnìkan lóru so ọmọ àlè ń wọlé bọ̀ wá kàn yóò gboyè olóyún wá bọ́ lé wọn ò sì gbà gẹ́gẹ́ bí ọmọ sínú ilé sùúrù àwọn kan báyìí ewu rẹ̀ pọ̀ aburú rẹ̀ pọ̀ so tó yẹ kí a sì kìnnì kákáwọ́ rẹ̀ láwùjọ àwùjọ táwọn onímọ̀ bá wà àwùjọ táwọn àfáà bá wà kò yẹ kí wọ́n dákẹ́ ká máa worú nǹkan báwọn ká àwọn tí máa ń jẹ́ ilé yìí wọ́n pé tẹ́ǹsì yóò bẹ́ sínú ká pè wọ́n ká wọn sọ̀rọ̀

so eléyìí ní sìnkí náà ń se òun wọ́n ń ṣe ẹbọ lórúkọ ẹ̀sìn torí pé tẹ́lómi tí ò bá mọ ìsìláàmù dá tí ò bá dá ìsìláàmù mà tó bá kọjá mẹ́ yóò dá àwọn mùsùlùmí wọ́n ṣe wọ́n jọ́sìn ẹlòmínà tó bá wà ní ìsìláàmù tí nǹkan òye òun náà kọjá mẹ́ yóò mọ̀ sọ fún pé ah, ọlọ́run ó gbà ó tí wọ́n ń pè nǹkan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala so kò sí nǹkan tó fà á tí irú nǹkan báyìí fi rí báyìí kò sí tó fà tó tayọ pé kí ni tó tayọ pé irú àdìọ́kàn tí wọ́n ní àti irú tí wọ́n ti gbìn sí wọn lẹ́mìí nígbà tí wọ́n wọnú nǹkan báyìí òun náà ló ṣe kí ni òun ló sọ wọ́n níbàámu wọ́n ti gbìn sí wọn lẹ́mìí pé má béèrè ẹjìbá ọ̀nà ànábì sallallahu alaihi wasallam ó ní innama innama eh, innama shifa'ul 'ayyi as-su'al aw kama qala ànábì àìmọ̀kan ànábì ní bá fẹ́ wo àìmọ̀kan sàn òun náà ní kíni òun náà ní as òun náà ní béèrè a ah, ìmọ̀ eh, kìíní a ah, ẹ̀dàkùn kìíní ìdájọ́ kìíní ẹ̀dàkùn kìíní ìtumọ̀ kìíní kẹ́nìkan wá sọ fún wa pé ká má béèrè sẹ́ni pé ń wà wá lọ bí máa ń wà wá lọ ní odò nísì gan ẹ̀sìn bá nísì bí máa ń wà wá lọ ní odò nísì yóò ní a má béèrè náà ni tó do ká mo jẹ́rìí àwọn èèyàn ọ̀la mo jẹ́rìí àwọn èèyàn wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ o kí kọ́ wa ní ó yá gbogbo yín àìbéèrè o ó yá karosíìnì ó yá máa mú kọ́ọ̀bù kọ̀ọ̀kan ẹ̀rì àwọn yóò gbàgbà wíńdò jáde <laughs> wọ́n gbàgbà wíńdò jáde pé ah, à ṣéwù àmìlẹ̀ ìdáná ni àlè mú ẹ̀dí bá rí so nǹkan tó mọ̀ pé ó lè má ní ìpalára ó lè má kó palára bá àwọn immediately òun náà ni wọ́n ṣe kíni òun náà ni wọ́n gbà lọ́wọ́ irú àwọn tí wọ́n ní ká máa ṣe èrò kálukú náà mà kò sẹ́ni tí ò mọ tí ó kó palára bá kò sẹ́ni tí ò mọ tó jẹ́ aburú fún un so akawa nígbàtà tí wá mọ̀rú eléyìn pé ṣé wò lè gbé karosíìnì wá kó mú kó sì mú kò lè ní kó mú petro nísìnyí kó sì dá lọ́wọ́ rẹ̀ kó sì máa mú so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kó gbogbo àwọn nǹkan yòókù náà ti máa ń gbé wá ní kéṣe gbẹ náà ló máa wá gbá bó ṣe ronú sí tó rò pé yóò pa ọ́ yóò kó padà bọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó máa ronú sí àwọn nǹkan tó bá ti jẹ́ pé yóò kó padà bọ̀ ẹnu ẹ̀sìn torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn níṣẹ́ agbọ́lá báyé ju àlìkìyàmà lọ ní tí ó bá kó padà bẹ́sìn wa wà láàyè àníkàkún bí a ń gbogbo ní nǹkan tí ó ṣe fún mi àbí wọ́n ń ṣe tí èmi náà ń ṣe tí ní so àmọ́ àmì èmi náà ń ṣe tèmi ní àmọ́ níjọba ti kó ní abá dúkìá rẹ̀ àbí ó kó ní abá ẹ̀mí rẹ̀ àbí ó kó ní abá bá bí fámìlì rẹ̀ à yóò dìde o kò ní gba eléyìí so gbogbo eléyìí náà ó yẹ ká ṣàkíyèsí rẹ̀ ká múra ká nǹkan tí ó bá kó pa lára bẹ́sì ká gbìyànjú ká dáàbò bo ẹ̀sìn Allah subhanahu wa ta'ala torí pé eléyìí òun náà ni nǹkan tí yóò máa tọ́ka ipe adó lórí sunnah nabi sallallahu alayhi wa sallam a sì fẹsẹ̀ nílẹ̀ lórí ẹ̀ Ah, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú ah, ẹ̀sà tí ń bẹ fún àkídàtò alìsúnàtò wal jama'a òun náà ni asàlámàtò min al-ittirab wat-tanaqudi wal-labs àkídà alìsúnà wal jama'a ó là kó nínú ah, ìkọlù kí nǹkan máa takora wọn ẹ̀tí bá ń dàrúdàpọ̀ kan wí eléyìí lónìí kó tún di lọ́la kó tún má rí bẹ́ẹ̀ má àkídà alùsùnà wal jàmáà ó là kó ní irú gbogbo orú nǹkan báwọn tó jẹ́ pé gbogbo àwọn àkídà míì bẹ tó jẹ́ pé tán bá ń sọ̀rọ̀ míì ẹ pé ọ̀rọ̀ wọn yóò máa ṣe kí yóò máa takura wọn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa wí inú lé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa wí ta ìkọlùkọgbà yóò máa wà níbi àdìọ́kàn wọn ẹwà wọn ṣíà nísìn ṣíà nísìn wọn ní kinní kan tí wọ́n fi sínú ẹ̀sìn fúnra wọn tí wọ́n pè ní àtẹ̀kẹ́yà àtẹ̀kíyà yìí ìtumọ̀ rẹ̀ náà ni pé o lè máa parọ́ fáwọn èèyàn níbi tí tí èèyàn bá ṣe fáwọn èèyàn yín ló wà bẹ́ẹ̀ lábàjọ wà ní síbáìtì àwọn òní ṣe gbàgbé pé ṣíà làwọn tẹ́bá dá kọ́lá wọn lè sọ̀rọ̀ abúlá ìdáadáa wọn lè sọ̀rọ̀ Usman wọn lè sọ̀rọ̀ Umar dáadáa so àmọ́ tó bá ti wà pẹ̀lú àwọn èèyàn wọn ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n máa wí wọ́n wá bèèrè lọ́wọ́ wọn pé kí ni nǹkan tí kí wá ló kí ni túmọ̀ tẹ̀ ń ṣe yìí nísìnyí wọ́n ní àwọn ń gbé kíní yìí àwọn ń gbé pamọ́ ni àwọn ń gbé ẹ̀sìn àwọn pamọ́ fáwọn èèyàn nítorí pé kò tí ì yé wọn kán bá sí kíni kán má bàa fi aburú ẹ̀dí báyìí fi sí àwọn. so àwọn wọ̀nyí náà wọ́n tún máa wá sọ yìí pé àwọn tó já àwọn kùlà fáwọn àwọn tó já àwọn àyímọ̀ àwọn pé wọ́n ní máa kọ̀kọ̀ wọ́n mọ tí ó ṣẹlẹ̀ lọ́la wọ́n mọ tí ó ṣẹlẹ̀ kọjá ẹ̀dá kò ti takora wọn nísìnyí àwọn àlífà àwọn àyíká yìí sáma tí ó ṣẹlẹ̀ lọ́la sáma tó ti ṣẹlẹ̀ kọjá kí ni tí wọ́n ń bà yín lẹ́rù tí ẹ̀ lè gbé nǹkan ẹ̀ jáde ṣé wọ́n lè kápá lórí gbogbo nǹkan ó yẹ kí wọ́n lè dáàbòbò yín ó yẹ kí wọ́n lè jẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ sí yín so ẹ́ rí pé ìtakura wọn yóò máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà inú àpòjúwe ìtakura tí máa ń òun náà ni àbíọ́kàn táwọn ẹlòmíì tún ní tí wọ́n gbà pé ànábì sallallahu alaihi wasallam òun náà ni Allah subhanahu wa ta'ala ti kọ́kọ́ dá kó tó dá gbogbo ayé wọ́n ní ìmọ̀lẹ́ ànábì Allah subhanahu wa ta'ala kó tó kọ́ dá kó tó dá ọgbà yé ó wá dá gbogbo àwọn nǹkan yòókù látara ìmọ̀lẹ́ ànábì sallallahu alaihi wasallam lé ìta rẹ̀ rí fún ààrẹ rí fún nínú Al-Qur'an àṣìrẹ́ rí fún nínú sunna ànábì sallallahu alaihi wasallam ànábì tó sọ fún ààrẹ ipe ìmọ̀lẹ̀ òun ni wọ́n kọ́kọ́ dá sọ̀rọ̀ kan wọ́n á dáhùn so àwọn tó wà ládìí ọkàn yìí nìsín wọn ládìí ọkàn pé ànábì ti bẹ tipẹ́ síwájú oníkálukú ẹ wá gbòòrò ìṣẹ̀lú takora wọn o irú wọn àwọn náà níṣìí àwọn náà ni wọ́n tún wá kó bá jọ wọ́n làwọn ṣe mọ́lídù nàbí wọ́n làwọn ṣe ọjọ́ bí ànábì ẹ̀ńtẹ́ ẹni tí ń bẹ ti pẹ́ ẹ̀jọ́ wá sọjọ́ bí pé wọ́n ń bí kàkà èwo la fẹ́ mú méjì ẹni tí ń bẹ ti pẹ́ ó yẹ kẹ́ máa ṣe àjọ ọdún wọn àti ìgbà náà ni dáadé dáadé sọ̀lá pé náà ló ṣe kẹ́ máa ṣàjọ̀dún rẹ̀ ẹ̀yẹ kó jẹ́ pé ẹsẹ̀ wa mú ọjọ́ náà bíi tí o wà náà jọ mà pé àgbà ah, báyìí ọdún báyìí náà bí àlẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀rí pé lẹ́yìn ìkọlù mọ́gbà ìbẹ̀ níbi kíni ìbẹ̀ níbi ìwà àdìọ́kà báyìí ìtakò oníbẹ̀ mú àdìọ́kà ìwà àdìọ́kà báyìí so àkídà alìsúnà wal jama'a ó jìnà gédégé sí gbogbo irú àwọn ìkọlù mọ́gbà báyìí tí ó máa ṣẹlẹ̀ níbi àwọn àdìọ́kà míì tó kù tó yàtọ̀ sí àdìọ́kà alìsúnà wal jama'a gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni nínú in tó tún wà nínú àkídà alìsúnà wal jama'a annaha tarfa'u qadra ahliha àkídà alìsúnà wal jama'a yìí ima bu ìkúnyà àkídà alìsúnà wal jama'a ima bu ima kó àpálẹ́ báyàn tí yẹn bá ní àkídà alìsúnà wal jama'a kí ló fà tí fi máa sì ń ṣiṣẹ́ tọ àdíọ́kà yìí tí sì ń pèyàn sí ojú ọ̀nà irú àjọ kan báyìí irú ẹni báhùn níwájú Allah subhanahu wa ta'ala yóò wà nínú àwọn kíni yóò wà nínú àwọn ẹni iwájú ni yóò wà nínú àwọn tí wọ́n tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wasallam kọ́dà láwùjọ tí ẹ̀bá wà lórí alùsùnà wal jama'a ìmọ̀ sí kíni ìmọ̀ bu ìkúnyà ìmọ̀ kó àpálíbáyàn àwọn bìkan bẹ nísìn tó jẹ́ pé tábàárẹ̀yàn tó jọ yàn bẹ̀ gan wọ́n sọ fún yàn pé òun pálá ẹni ẹ̀dí ẹ̀rí lágbájá níbẹ̀ ìrà àwọn ni wọ́n ṣe ìdáhùn nìkan ní sí wọ́n ni wọ́n ṣe ìdáhùn nìkan ní sí àwọn ẹnìkan wá jòkó níbi ìdáhùn ìwà ṣe wá kí abọ́ ráìsì àbábọ̀ sẹ̀mó ẹwà ń jẹ́ ó wá fi àpọ̀ yìí sí jọ ẹnìkan tó jẹ́ àlùsùnà tẹ́ ẹ̀ bá ń sọ báwọn ẹ̀wọ̀n ni àà òun kọ́ ó yà jọ kò ní débẹ̀ láíláí irú eléyìí níṣẹ́ àwọn yóò tún máa jẹ́rìí àwọn tó bá dúró lórí súnà nàbí sallallahu alaihi wasallam yìí máa ń wo àwọn èèyàn láti bá wọn dá nǹkan pọ̀ ìfẹ́ àdúgbò lórí ìfẹ́ àmọ̀nà pé à kò ní mọ̀ pé kò ní jàmbá àti ẹ̀dí bá wọn wọ́n bá ṣe nǹkan wọn ni á ẹ̀dá gbé fún á ẹ̀dẹ́ àdùsùn náà wọn ni ẹgbẹ́ fún ẹjọ́ ṣe ẹ̀dí bá kí ló fà wọ́n ti mọ̀ yí pé kí ni kí wá ló fà tí òfin ní ṣe jàmbá tó kà ronú pé kò má ṣe jàmbá ni ẹ̀ẹ́n àbí ṣètánì ò sí pẹ̀lú òun náà tí ó máa sọ fún pé ìwọ náà ṣe báyìí ìwọ náà ṣe báyìí rárá nígbà tó jẹ́ pé kí tó jẹ́ pé àkídà àdùsùn náà jẹ̀mọ́ á tó nílẹ̀ nínú ọkàn rẹ̀ ó nílẹ̀ nínú ọkàn rẹ̀ ipe inú lànà nàbí sallallahu alaihi wasallam bánàbí àti bánàbí ṣe máa báyà lónìí bánàbí sallallahu alaihi wasallam ṣe máa ṣe láwùjọ ní bánàbí sallallahu alaihi wasallam ṣe máa ṣe ní ọba gbéṣẹ́ bá nàbí al-amin lànàbí olùfọkàntà lànàbí bẹ́ẹ̀ bá ṣe gbé fún àlẹ́ ṣe bá olódodo lànàbí gbogbo àwọn ọba ìníṣẹ́ àwọn àdùsùn náà wal jamaa wọn kọ́ látàrátà ní látọ̀dà nàbí sallallahu alaihi wasallam ó nà so respect máa ń wà fún ẹni tó bá ṣe kí ni tó bá ní àkídà alùsùnà ọ̀jẹ̀mà ẹ wo oníṣẹ́ wa àwọn obìnrin alùsùnà ọ̀jẹ̀mà àwọn ẹlẹ́hà ẹ wo orú àpẹẹrẹ táwọn èèyàn máa fún wa tó bá dìgbà tó máa tẹ́ bá di pé wọ́n ń tiyàn wọ́n ń tira ọ̀nà pẹ̀já kọjá wọn rọ́ọ̀ṣì máa fẹ́ wọ́n mọ́tò ẹ ra àwọn ọmọ bú tí wọn ò ní wojú anybody àwọn náà bí ọgbà ẹ̀jẹ̀kẹ́lẹ̀ àkọjá náà ìjọkọjá náà ìjọkọjá náà wọn àdìpọ̀ kọjá kọra kọjá sí i ẹ̀rọ àdìpọ̀ àwọn òṣèlú gbẹgbẹ tó wá di ìbàdàn látẹ̀yìn àwọn tó bẹ̀rẹ̀ lè ẹ̀jẹ̀bá àti wọ́n fẹ́ lè pé wọ́n máa tí wọ́n máa tí wọ́n máa sí ogun tó máa bára rọ ní nígbà kan níbo ìṣe kíni wọ́n níbo ṣe rí so àkídà àdìsúnà wal jamaa tó jẹ́ pé òun náà ni ó máa hàn nínú iṣẹ́ tẹ̀yàn bá ṣe òun náà ni ó máa hàn nínú ìwà tẹ̀yàn bá wù òun náà ni ó máa hàn nínú ọ̀rọ̀ tẹ̀yàn bá sọ so ní máa ṣe kíni ní máa ṣe àlékún àpọ́nlé fún yàn ní ayélujára bẹ ní sọkún pẹ̀lú àwọn aláàpá ẹ̀dí bá ti pé bí nǹkan bá dàrú wà láàrin yìí lọ́dọ̀ wọn wọ́n sì mọ̀ wọn wọ́n sì máa ń kárí bàbá wọn àmọ́ nígbà kan bá dàrú náà ẹ̀sùn wọn ní lọ́dọ̀ wọn nítorí pé kí ni wọ́n mọ̀ pé wò àwọn àwọn òkú àwọn àwọn òbí bẹ́ẹ̀ sàmútú ọ̀rọ̀ ẹ̀sìn ó dáhùn náà lórí pé wò sàmútú àmútú ọ̀rọ̀ ẹ̀sìn ní táwọn kan sàmútú rẹ̀ ni pé kí là á jẹ kí là á mú ọ̀nà abola gbà ó kèlè wọ́n fi máa ń wọ́n mọ̀ pé kí wọ́n sàmútú rẹ̀ àwọn láti kàn ọ̀rọ̀ pé tọ̀ ẹ bóòlá ṣe ta bóòlá ṣe kí ní ga mọ́tò mọ́tò tó lọ ẹ̀wù nǹkan báwọn wọ́n gba pákàngbọ́ nínú tíra wọn ò gba pákàngbọ́ so eléyìí ti kò sínú lànà anabi sallallahu alayhi wa sallam èèyàn máa ń gba gbogbo ẹ̀ yóò gba àgbọ́ ni tí a bá rí ìlànà anabi alùsùn náà wà jama pé á ah, kí ni yìí á ah, mo inú mi dùn pẹ̀lú bọ́sẹ̀ ń ṣe yìí á ah, mo láìkí bí wọ́n ṣe ń ṣe yìí ó yẹ kéèyàn náà wá ṣe kí ni ó yẹ kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ẹlòmíràn máa sọ pé á iná lèmi máa láìkí alùsùn náà wà jama á kí ló dé tí wọn náà wà á jẹ bẹ́ẹ̀ ah ìdá máa mọ́ sí máa ń ṣe ah inú mi máa ń dùn pẹ̀lú kí ló tí wọ́n náà máa ṣe bẹ́ẹ̀ nígbà tó jẹ́ pé ó ti fi nǹkan ìyẹn rinlẹ̀ pé ìlànà tí wọ́n rìn yìí ah ìlànà tó dáa ni ó sì fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ tó ó yẹ kí wọ́n náà wá fẹ́ dáadáa fúnra rẹ̀ nítorí pé àkọ́kọ́ téèyàn máa fẹ́ dáadáa gẹ́gẹ́ bí onílàákàyè àkọ́kọ́ dáadáa téèyàn bá fẹ́ láyè yóò kọ́kọ́ fẹ́ fúnra rẹ̀ ni yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ ni ẹ̀rí Allah subhanahu wa ta'ala nígbà tí ń sọ fún wa nínú suratu tahrim tí ń sọ̀rọ̀ pé bóòlù á ṣe kóra wa là kúrò nínú ìyà Allah subhanahu wa ta'ala ó bẹ̀rẹ̀ ta ló kọ́kọ́ ní ká sọ ó ní ìwọ fúnra rẹ ìwọ ní kó kọ́kọ́ gbára rẹ là kú anfusakum kọ́kọ́ sọ ẹ̀mí ara tiẹ̀ ná lẹ́yìn náà ló wá kan ta ni wa ahlikum ló sẹ̀ kan ara lé rẹ̀ wọ́n náà kọ́kọ́ ṣiṣẹ́ lórí ara rẹ̀ náà tó bá wá ṣiṣẹ́ lórí ara rẹ̀ tán ó wá ṣiṣẹ́ lórí àwọn fámìlì rẹ̀ tó bá ṣiṣẹ́ lórí àwọn fámìlì rẹ̀ tán ó sì tún wá máa ṣàlàyé bá àwọn yẹn káàkiri ẹ wo ní sin láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gbogbo dáadáa tán bá gbọ́ láyé yìí wọ́n ó fẹ́ kí ó dọ́dọ̀ àwọn fámìlì wọn tán bá gbọ́ pé wọ́n gba fọ́ọ̀mù kìíní kan nísìnyí pé wọ́n ní tọ̀ federal government ní wọ́n fẹ́ máa pín ten thousand kan fáwọn èèyàn nísìnyí so ẹlòmíì ó gba fọ́ọ̀mù tọmọ ọmọ rẹ̀ kalẹ̀ gan tí ò ti bì nítorí pé àǹfààní ayé tí wọ́n rí bẹ́ẹ̀ àmọ́ tó bá ṣe pé ọ̀rọ̀ ẹ̀sìn kan ni wọ́n ṣàlàyé fún ẹ ti báwọn nísìn tó ti wá yé ìjọun ipi á àti wọ́n ní kìíní yóò dáa irú ẹni báwọn ní gbé fóònù kó pé ọmọ rẹ̀ tó ti lọlé ọkọ ká gbogbo nǹkan táwọn máa ń ṣe mú gbọ́wà sí lónìí o àti gbogbo o èèyàn mélòó ni máa ń ṣe wẹ́ẹ̀ gbogbo àgbà tí mo ti ni ò dáa ni ẹ má ṣe o àmọ́ tó wá ẹ má jáde ìjọ kan báyìí wọ́n kálukú ó ti mú fóònù ó ti máa pa àwọn ẹbí rẹ̀ pé ẹ má lọ́nà bí báyìí o wàhálà ń ṣẹlẹ̀ o ẹ gbà báyìí o wàhálà ń o ẹ jẹ nǹkan báyìí o ìmọ̀ kó ìpalára báyàn so ilé ibi e ẹ̀sìn ó yẹ ká mú ẹ̀sìn lọ́kùnkúndùn òun ló yẹ kó ṣe kókó kó ṣe pàtàkì lẹ́mìí wa ká máa pe àwọn èèyàn síbẹ̀ káwa náà sì wà lórí ojú ọ̀nà ẹ̀sìn Allah subhanahu wa nínú ẹ̀sà tí ń bẹ fún àkídà alìsúnà wal jama'a annaha sábàbùn lè nasiri wà zuhuri wà tamki àkídà alìsúnà wal jama'a òun náà ní máa ṣokùnfà kí ìwòrán náà sí nínú ẹ̀sìn gbogbo ẹ̀sìn tẹ́yàn bá sìn tó bá ikú rí ó náà alùsùn náà jama'a ló wà yóò máa ráràn sí ni yóò sì máa lékè ní gbogbo gbà ní yóò sì máa rí ìgbàláyé yóò sì máa wà fún àyè yóò máa gbà ní gbogbo ibi tí wọ́n ti ń dé ni so uh, gbogbo àwọn nǹkan tá a kàkalẹ̀ yìí nìsín nínú àwọn ẹ̀sà eh, àkídà alìsúnà wal jamaa ni ìmọ̀ ń ṣokùnfà tí èèyàn fi máa ń ṣe kíni tí èèyàn fi ráyè eléyìí kò wá sí fẹ́nì kankan àfẹni tó bá ní àdìọ́kàn tí ó bá lálàáfíà eléyìí ó lákọọ́lẹ̀ látọ̀dà nabi sallallahu alayhi wa nínú hadithu tó wà nínú sahih muslim pé anabi sallallahu alayhi wa sallam anabi ni la tazalu ta'ifatun ummati zahirin ala al-haq anabi ni àwọn kan bẹ àwọn ẹ̀yà kan bẹ nínú àlùmọ̀ àwọn àjọ kan bẹ̀ẹ́nú àlùmọ̀ tó jẹ́ pé wọn ò ní yẹ̀ wọn ò ní máa bò láti máa rárá ṣe wọn ó máa rárá ṣe ní gbogbo ìgbà ni wọn ó sì máa ṣe kí ni wọn ó sì máa lékè àwọn ni wọn ó máa lékè ní gbogbo ìgbà zahirina ala àwọn ni wọ́n máa lékè báyìí lórí òdodo ní gbogbo ìgbà la yadurruhum man khazalahum tọ́lọ́hun ò ní dọ́dọ̀ wọn tọ́lọ́hun ó dẹ́yẹ sí wọn ó ní kò ní kò nira bá wọn láíláí wọn ò tiẹ̀ ní ríro nítorí pé wọ́n ti lágbọ́yé níbo náà ti lágbọ́yé rẹ̀ wọ́n rí àgbọ́yé látọ̀dọ̀ anábì alaihi wasallam tó wá jẹ́ pé alaihi wasallam bá rí nǹkan báwọn rò pé kó mọ́jọ́ àwọn méjì lọ kó mọ́jọ́ àwọn mẹ́ta lọ kó ni anábì ó yẹ ká anábì ó lápá tẹ́ńsẹ̀ níbi àkọ́kọ́ gbà tí islam ṣe bẹ̀rẹ̀ ni

bí irọ́ bá lọ lógún ọdún tó bá dijọ́ kan òdodo yóò padà wá ní gbẹ́rẹ́gbẹ́rẹ́ yóò sì fa òdodo bá wàkúrú já alhaku wà záhàkọ̀ albáàtil iná albáàtil àti ànàzàhùkọ tó dodo bá ti dé níṣì náà ni nínú ẹ̀sà àkídà alùsùnà wal òun náà ni pé àkídà yìí òun náà ni sábàbù sàlámà wà nàjáàdì òun náà ni okùnfà ọlà okùnfà ìrí àkóyọ kò níbi ewu tó bá dijọ́ gbéjà lìkìyàmà nítorí pé àkídà alìsúnà wal jama'a àwọn onímọ̀ àwọn máa fi ń wé sẹ̀fínàtù najat òun náà ni ọkọ̀ ojú omi ọlà nígbàtí flood bá ṣẹlẹ̀ níbi náà wọ́n kó yàn pé tọ́ ẹ máa kó sínú ọkọ̀ ojú omi ẹ máa kó sínú ọkọ̀ ojú o kó tó di pé kíní yóò lágbára ju o so ó dà gẹ́gẹ́ bí kíní ó dà gẹ́gẹ́ bí ojú ọ̀nà alùsùnà wal jamaa ni ẹja ẹ máa kó sínú rẹ o bí ọkọ̀ ojú omi anabi nuh alayhi salam ẹ wà anabi nuh alayhi salam nígbà tí ń pè àwọn ẹ̀sọ́ ọkọ̀ ojú omi ẹ máa kó sínú ọkọ̀ ojú omi o ni wọ́n ń pè wọ́n ó pe ọmọ rẹ̀ ó pe gbogbo àwọn fámìlì rẹ̀ nígbàtí Allah subhanahu wa ta'ala tó pàṣẹ fún ilẹ̀ tó ní kí sámà tó ní kó máa rọ̀jò tó ní kí ilẹ̀ ó máa fa omi mu ẹ̀wọ̀n kan báwọn rọ̀jò ilẹ̀ ò fa mímú so nígbàtí odò yìí wá bẹ̀rẹ̀ sí kún ó padà kún ó kún dérí àpáta tó yẹ ọmọ yìí padà parun ni so alùsùnà wà àkídà alùsùnà wà jama'a ó dà gẹ́gẹ́ bí ọkọ̀ ojú omi anábì nóhùn ni tó jẹ́ pé bẹ́yàn bá wọnú rẹ̀ tó wọnú rẹ̀ irú ẹni báwọn yóò ṣe kí ni yóò là yóò là kúrò nínú ewu yóò là kúrò nínú ìyà temporary yóò sì là kúrò nínú ìyà ayérayé yóò là kúrò nínú ìyà temporary wípé gbogbo àwọn nǹkan nítorí bá ṣe kùdẹ̀kùdẹ̀ tí ò mú jáde kúrò nínú Islam yóò là kúrò nínú pé kò sí yàkùn yóò sì là kúrò nínú ìyà gbére kúrò nínú táwọn èèyàn máa ń kó sí ní tó jẹ́ ẹbọ tó takọ ìlànà Nabi sallallahu alaihi wasallam àkídà alùsùnà wal jamaa yìí a fọmọ̀ntàmẹ́sàkà bí ha sálìmà wà nájà ẹni bá ti lọ di àkídà imú tó bá dìrọ̀ mọ́ sálìmà wà nájà irú ẹni báwọn yóò là yóò sì ṣe kíni yóò kú nínú ewu irú ẹni tó bá wá ọmọ̀ntàrọ́kà ha ẹni tó bá wá fi àkídà ilẹ̀ hálàkà irú ẹni báwọn yóò ṣe kíni yóò parun tó bá ti fi ilẹ̀ tó lóhùn ní dìrọ̀ tó lóhùn níwà lórí àkídà alùsùnà wal jamaa rúgbítà bá sọ pé àkídà alìsúná wal jamaa ìtumọ̀ ẹ̀ náà ni pé ìwọ tó bá ti lóò ní wà lórí ìtànàbí sallallahu alaihi wasallam wà so bóòlù yóò sì wá là ẹ̀dàkùn bóòlù yóò sì wá là wó sì wá là tánàbí ló sì tún jọ tánàbí ló sì là tẹ́ẹ̀sì níjọ wà lórí kankan kò pọ́sìbù láíláí ẹ̀dìbà àrùsì ẹni tí ó là òun náà lẹni tí ẹ̀sà ti bẹ fún àkídà alìsúnà wàlìjàmáà òun náà ni pé àkídà tó olùfẹ́tí wàlìsìmá àkídà tí máa ń kó nǹkan papọ̀ ni àkídà tí máa ń kó nǹkan yọ ni kìí ṣe àkídà tí máa ń tún nǹkan ká ẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀ bí o máa wò pé àwọn alìsúnà wàlìjàmáà pé àkídà tẹ́ bá ti sọ nípa àkídà yóò máa tú àwọn èèyàn ká ni ní àlókò àti pé ẹlòmíì lónìí láwùjọ yóò ní àìní ṣe àkídà o ẹ̀sìn pé nǹkan máa dá láàrin àwọn èèyàn ni ẹ̀sìn wà fáwọn èèyàn ẹ̀sìn wá sí ìwà dáadáa ẹ̀sìn wá sí sùúrù ẹ̀sìn wá sí bẹ́ẹ̀ sí ń dokun ẹbí pọ̀ ẹ̀sìn wá sí bẹ́ẹ̀ sí ń gbààwẹ̀ òun ni ẹ máa ṣe fáwọn èèyàn lóòótọ́ ni gbogbo àwọn kan báwọn ẹni tí èèyàn máa ṣe wá sí rẹ̀ fáwọn èèyàn ni àmọ́ wá sí tó gbọdọ̀ pọ̀ tí èèyàn gbọdọ̀ máa ṣe fáwọn èèyàn tí ò gbọdọ̀ fílẹ̀ nígbà kan òun náà kí ló fà òun náà ni pé anabi sallallahu alayhi ọdún mẹ́tàlá òun náà lànà fi ṣe àkídà tó fi ṣe wá sí àtàwhíd kí ní pèpè sí láì fi kankan lẹ́yìn ọdún mẹ́tàlá yìí tí wọ́n tún wá wọlé táwọn míì tún wá wọlé láwẹ̀ ní ní hajj tó gbé wá wọlé táwọn sọlá wà lọ́sọ́lá gbogbo ànábì tún wá filẹ̀ ànábì tún wá máa ń sọ àsọ́ọ̀lẹ̀ rẹ̀ ẹ máa pèpè sí i kí ló fà á nǹkan tó fà á náà ni pé tí Allah subhanahu wa ta'ala torí wa ma khalaqtu al-jinna wal insa illa liya'budun ìdá èèyàn nítorí nǹkan kan illa liya'budun àyàfi nítorí kan bàbá jọ́sìn fún mi nítorí ìbádà so nítorí tán fi wá ní ká máa jọ́sìn fún àyí tẹ́tàlá ti dáwà yìí tó jẹ́ pé náà ní jọ́sìn òun náà ló yẹ ká mójútó ká mú ní pàtàkì ní wọ́n bẹ́ nú ní Allah subhanahu wa ẹ̀ dáwà yìí tó jẹ́ so yẹ ká mójútó òun náà ní tí ó sọ̀yà ní kèbèrí tó jẹ́ pé èyí ó máa ríra rẹ̀ níbi mùsùlùmí láyé níbí pé èyí lọ mọ́sálásí ń kírun èyí gbáwẹ̀ èyí zaka ìsí dáadáa tó dẹ̀ jẹ́ pé ìdí ń ṣe àwọn kankan ó ti yọ kó ní kírin lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn sì ní mà yóò rò kórí dáadáa náà ló ń wà ní so òun náà ló fà tó jẹ́ pé òun náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló yẹ ká a máa ṣàlàyé yòókù náà àmọ́ lọ́pọ̀lọpọ̀ gbà a dákẹ́ pàápàá jùlọ níwá àwùjọ tó bá dàbí àwùjọ ti wa báyìí tó jẹ́ pé àwùjọ wa àwùjọ tí gbogbo nǹkan rò papọ̀ mọ́ra wọn àwùjọ wa tàwa ń bẹ̀ yìí àwùjọ tó jẹ́ pé àwùjọ Yorùbá ṣe gbogbo aná sì mọ ìpìlẹ̀ Yorùbá ẹ̀ wọ́n ní kíní nípìlẹ̀ Yorùbá Oòduà àbí so wọ́n lóò nípìlẹ̀ Yorùbá ẹ wá bẹ̀ lọ́wọ́ Yorùbá pé sódùduà yìí ṣé mùsùlùmí ẹ̀sì báyìí nísì Odùduwà náà ló kọ rẹ̀ kò ló kọ mùsùlùmí kan dára ní kìnníkan ní àbí ápùlù kìnníkan ní jẹ́ àbí kìnníkan ní jẹ́ kèfèrí ní Odùduwà ẹ̀sì báyìí nísì so Odùduwà yìí nísì ó tún aláwọn míì tẹ́tùmọ́ ní lẹ́yà Odùduwà àwọn oríṣiríṣi àwọn òòṣà àwọn alámúrúdú àwọn kìnníkan Ọbàtálá ọba kìnníkan gbogbo ẹ̀ ọba àdìsá gbogbo oríṣiríṣi tí wọ́n máa ka àwọn náà ní ìpìlẹ̀ Yorùbá bó ṣe wá jẹ́ ìpìlẹ̀ Yorùbá yìí Yorùbá wá ní wọ́n wá ní àwọn àdìọ́kẹ́kọ̀ọ́ kan tó jẹ́ pé àwọn àdìọ́kàn yìí wá tako àdìọ́kàn ti Islam a sì jọ ń gbé pẹ̀lú wọn a sì jọ ń gbé pẹ̀lú wọn ni àwọn wọ̀nyí àjọ ń gbé láwùjọ wa ni wọ́n ní àdìọ́kàn tí wọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ẹlẹ́sìn míì wọ́n wà tó pé wọ́n èé ṣe mùsùlùmí àjọ wà láwùjọ àjọ ń gbé pẹ̀lú wọn ni àwọn náà ládìí ọkàn tí wọn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn ìlànà eríṣiríṣi láwọn àṣà eríṣiríṣi tájọ wà láwùjọ tó pàwọn náà ní tiwọn àjọ ń gbé pẹ̀lú wọn ni so táàbá máa wá la tiwa táàbá máa ṣàlàyé in tó fẹsẹ̀ múlẹ̀ nínú àdìọ́kàn ti àdìsúnà wal jamaa gbogbo yóò máa dàpọ̀ mọ́ra wọn ẹ wo láwùjọ wa nísìnyí kí n fún alápèjúwe láti dúró ní torí béèrè kí n fún aláwọn àpèjúwe díẹ̀ nínú àwọn nǹkan Yorùbá tó jẹ́ pé náà lónìí ṣe pé ta bá mọ̀ túmọ̀ rẹ̀ gan bí ìbá mọ̀ túmọ̀ rẹ̀ tí bá tún wá ń wí pé òun mọ̀ túmọ̀ rẹ̀ òun mọ̀ pé bó ṣe nínú lóòótọ́ òun sì ń wí irú nǹkan báwọn kan tí ó bẹ̀rẹ̀ jáde kó ní ìsìlámù nínú àjọkà Yorùbá Yorùbá gbà pé orí oníkálukú òun náà lẹ́lẹ́dàá rẹ̀ ẹ̀dí bá Yorùbá gbà pé orí oníkálukú ni ẹlẹ́dàá rẹ̀ kọ́lá Yorùbá máa ń sọ pé orí làwọn ò bá bọ àwọn ò bá fi òrìṣà lẹ̀ pé káwọn máa ń ṣe kíni káwọn máa bọ òrìṣà mọ́ orí làwọn ò káwọn máa bọ ẹ̀rẹ́lẹ́yìn nísìnyí àwọn bábà àwọn bá bí sàlù tí wọ́n ń ṣe kí náà wókọ̀ rẹ̀ tẹ́bá fẹ́ gẹ lọ́dọ̀ bábà tẹ́wá nítọ̀ èló ni tó ní 200 tó ní àwòsíṣẹ́ sanwó àbìsí yóò ní àyẹ́ máa ná owó tí ó fi tún eré ara rẹ̀ sí ẹ̀dìbà tó fi gẹrun ìtumọ̀ rẹ̀ náà ni pé àdíọ́kàn náà ní sékíní òun náà ní takóró wọnú làákàyà àwọn èèyàn nípa ọ̀rọ̀ eré tí ó fi ṣe pé kíni wọ́n wá bùkátà orí ga ìgbà orí yìí ó yẹ kí ni òun mójútó ẹlòmíì láàárọ̀ kò tó bá jí yóò àti eré pẹ́tọ̀ eré mi Eri yìí sàánù mi o báyẹ̀ lórí òtún wá eré ẹ̀ lórí òtún tó mẹ́ bó ṣe tóun yóò tó wá lérí ìyá òun yóò tó fẹ́ rí ti ìyá rẹ̀ náà sọ eré ìyá mi eré ìyá mi sàánù mi o sọ ẹni ìyá rẹ̀ ti kú eré ìyá mi lọ́rùn ètò bá ń ṣe eré ìyá mi mọ́sùn lọ́rùn o bá ń ṣe nǹkan báyìí o so kí ní ìpìlẹ̀ gbogbo ẹ̀ ìpìlẹ̀ náà ni pé Yorùbá àdíọ́kàn Yorùbá nípa orí òun náà ni pé orí ó kálukú òun náà ni kí ni òun náà lẹ́lẹ́dàá rẹ̀ òun náà ló fà á tí nǹkan tí Yorùbá bá pọ́ kò nínú ewu yóò bó sọ pé eh orí orí orí ló yọ mí lónìí orí mi yọ ní òní ah, à ìbá kó sí kọ́tà wọn ni ẹjọ́ àrí à orí kó mi yọ lónìí ìbá ìbá já sínú kànga ni ẹ̀wà gbogbo àwọn fún àwọn yóò bó ma wá sí àfitì rẹ̀ alhamdulillah à ah, ọlọ́run ló yọ mí lónìí ìjọ́ fi bá àwọn yóò sọ pé

àwọn ó sì máa lẹ́ni pé á ah, àdúgbẹ́ bọ́lọ̀ náà ni àdúgbẹ́ ah, bọ́lọ̀ ni ẹ̀tí bá rí gbogbo orú àwọn eléyìí sí báyìí ṣé irú àwọn nǹkan báwọn àdéhọ́kà fẹ́ kí mùsùlùmí ó níye tí ó kálukú wá gbà pé orí ló dá wa ṣe pé nìsín aburú ńláńlá ni nítorí ni pé abẹ́rẹ́ nìkan tí nígbà tí wọ́n fẹ́ sí ní ìsìnwá ní à ẹlẹ́dàá rẹ̀ mọ́pò mọ́nú yẹpẹ̀ ẹ̀rẹ́ yìí lọ́tọ̀ ẹgbẹ́ sí nìkan lọ́tọ̀ rárá wọ́n ó fò papọ̀ mọ́ náà ni so irú eléyìí oníṣẹ́ báyìí isi ẹ̀ náà ni pé ẹlẹ́dàá tó dá ọ nígbà tó bá ti kú nísìn ẹlẹ́dàá rẹ̀ náà kú àdìọ́kà mi ló tún báwọn bá ti ń wú nǹkan lẹ̀ nǹkan ọmọ ni bá ti pé bá wá kú nísìn kú náà so Allah subhanahu wa ta'ala sì ọba ọba aláyé ọba tí o ní kú láíláyé ní inú àdìọ́ kan yorùbá ni òun náà lè rí so tí nǹkan kan bá fẹ́ ṣẹlẹ̀ sí yorùbá yóò ó lè di eré rẹ̀ mú yóò di eré yóò gba ni kí ló fà tó fà náà ni pé òun náà ni ipe so eléyìí nísìnyí ni a ti jọ wà láwùjọ wa ẹ wá sọ fún mi nísìnyí ṣé kọ́lá yìí bẹ́ẹ̀ nu wa gánà ẹlòmínà bẹ́ẹ̀ tó náà tó náà máa wu irú tó wà pé ká máa sọ pé ah, èyí ló yọ mí ọ̀la ẹ̀lómi ní ó máa ń kàn wí báwọn yẹn ṣe ń wí òun náà lòun náà wí. so eléyìí ìkan ni nínú àwọn àdìọ́kàn Yorùbá tó lágbára gan nínú àdìọ́kàn Yorùbá tó lágbára gan tó tún wà láwùjọ òun náà ni àdìọ́kàn tí Yorùbá ní sí nǹkan tí wọ́n ń pè ní ajé òòṣà tí wọ́n ń pè lájé òòṣà tí Yorùbá pè ní ajé Yorùbá gbà yìí pé ajé tẹ́ rí kan ni torí pé gbogbo àwọn òòṣà lọ́dọ̀ Yorùbá ìpìlẹ̀ òòṣà èèyàn kan náà ni èèyàn kan náà ni tó ti wá kú tán ti wá sọ di kíni wọ́n wá sọ di òòṣà bí àbá kú tán wọ́n wá sọ dòòṣà wọ́n mọ̀ wá bọ́ yóò bá gbà pé ajé níta ń pè ní ajé pé òòṣà kan ni tó jẹ́ pé òun ló wà ní ìdí ètò àrísìkí olúwa nídìí ètò owó jíjẹ mímu bá ṣe lówó bá ṣe rílé kọ́ bá bá ń tà bá ṣe máa ń tà bá bá ń ṣòwò bá ṣe máa jèrè òòṣà ajé yìí olúwa nídìí ajé so yóò bá ibi tí wọ́n gbé ọlá fóṣà yìí dé yóò bá fún lọ́jọ́ kan nínú àwọn ọjọ́ méje tá a ní láyé òun náà ni wọ́n ń pè ní ọjọ́ ajé yorùbá ní ọjọ́ ajé sórí ọjọ́ òun náà ní ọjọ́ monday ní yorùbá ń pè lọ́jọ́ ajé àdéhùkà tí yorùbá ní sí ọjọ́ ajé yìí òun náà ni pé ọjọ́ tí òsà ajé yìí òun náà ni pé tí ajé yìí bá kọjá lọ́dọ̀ ọ̀yàn téèyàn bá ń tajà gbogbo tó bá ń ta kọ́lá bó bá ń ta ìgbẹ́ bájẹ́ bá kọjá lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn máa rà á yóò máa ta wìtìwìtì ni òun náà ni Yorùbá fi máa kíra wọn pé ajé ó wà o tó bá lọjà tó bá dé sáájé wà o tó bá dé yọ̀nù sáájé gbogbo ajé o kọ́lá àwọn tó wá dé àwọn ọmọ mi bẹ́ tó bí Allah subhanahu wa ta'ala fi wọ́n ó fi dára ọmọ mi bá ní ka ìka márùn-márùn òun náà Allah subhanahu wa ta'ala dá máa wà ẹ̀dá tó bá wù gbà míì àwa fi dára fẹ́ lómi kẹmọ́ àárò pé à nígbà tó ti ní kọ́pì kan nígbà tó bọ́ tó rẹ ni ẹ̀jẹ̀ bá oníṣì ẹni tí ò bá ládìí ọkàn tẹ́jọ́ kan òní rẹ̀ kọ́ wá rò pé Allah subhanahu wa ta'ala kan sí mọ́tò kọ́pì àwọn èèyàn ni kí ẹni tó bá kankan náà làwọn yìí ni ẹni tí lẹ́nu tó lọ́wọ́ mẹ́ta rí ẹ̀jẹ̀ rí yóò wá ṣèmí fún wa àwa rẹ̀ da ẹlòmíì yóò wá ní ọwọ́ mẹ́fà ìṣẹ̀lẹ̀ ọwọ́ márùn-ún ẹni tó wá lọ́wọ́ mẹ́fà oníṣì yóò wọ́n tún wá gbà yìí pé á ọmọ ọmọ ajé ni pé tó bá ti kọ́kọ́ rajà lọ́dọ̀ yín báyìí à ẹ mà tàǹjọ́ òun ẹlòmíì wá wá ó ti wá sọ́dí àwọn tí wá rajà lọ́dọ̀ wọn dé pé pé ọmọ kan níjọ́ tó bá ti rajà báyìí dé ọjọ́ òun máa ń tà dáadáa yóò ti wá ní ah ọmọ yìí òun ìyá kí ni ọmọ yìí òun máa jẹ́ ní o so tó bá wá tajà tán kó tó tajà fẹ́ tó bá dá ọjọ́ wá gbọ́jà síta kó tó tà fẹ́ nìkan kan yóò wá lé wa yóò wá ní kábàáhùn fi ọmọ wa ẹ̀wù kábàáhùn yóò wá fún lówó náà yóò fún lówó ara rẹ̀ o yóò wá ní kó fún un pé òun fẹ́ rà kó bàjẹ́ pé ọmọ yóò kọ́kọ́ fún un lówó ó ti fi àdìọ́kàn sára rẹ̀ ní mùsùlùmí tí ń kírun tí ń gbáwẹ̀ ó wá fi àdìọ́kàn pé kíni àdìọ́kàn pé ajé ike òun náà ni ó sì kíni òun náà ni ó yóò wọ́n ta sáájú gbogbo jẹ́ o ọlọ́run mọ alájé wá o ọlọ́run jáde wá o gbogbo orú àwọn nǹkan báyìí àwọn nǹkan tí ò ni a sì jọ ń a sì ń sábòsí ni ibi ẹ̀sìn náà láì ti dá yẹn rí tá a bá jọ pa ara pọ̀ Yorùbá náà ni máa ń sọ pé kìí jẹ́ bàbá tọ́mọ ti tọ́ bàbá tọ́mọ kó mọ̀ làálà àwọn máa ń sàlà sí owó nǹkan bẹ́ẹ̀ bá ara rẹ̀ nísìnyí nítorí kọ̀ọ̀kan ṣe ni pé sàmì lẹ́yìn o kí lọ́mọ dáwọ̀ kó máa di àríyànjiyàn lọ́jọ́ iwájú kí wá ló pa àtẹ̀kẹ́ tá máa ń ṣe àmì àkídà wa ká máa fi ààlà sí àkídà wa pé àkídà ti mùsùlùmí ni o àkídà ti Yorùbá ni o kó mọ́ dàpọ̀ òkúrú àwọn eléyìí ti báyìí ara àwọn ibi títí ń ṣe kí ni ara àwọn ibi títí ń dàpọ̀ yorùbá máa tẹ̀wé yorùbá tó máa sọ ní ọ̀rọ̀ yorùbá ní ẹni tó bá gbálẹ̀ òun náà ní ṣe kíni òun náà nílé ó máa fún ẹni bá túnlẹ̀ ṣe òun náà nílé ó gbé ẹwọ orúkọ báwọn gbogbo àwọn kan báyìí nìyí yorùbá ń sọ mùsùlùmí ń sọ lẹ́nu àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọn ó ṣe kíni wọn ó dúró tì yín o wọn ó gbé yín o àwọn àwọn alálẹ̀ ilẹ̀ yìí àwọn tó ti kú nínú àbábálá wọn àwọn náà ni ó dúró tì àwọn náà ni ó bá yín ṣe ń tẹ̀ ń wá kí ni Allah subhanahu wa ta'ala máa wá ṣe táwọn alálẹ̀ ilẹ̀ yìí wọn ṣe kíni kí wọn máa ṣe nígbà àwọn alálẹ̀ ilẹ̀ ń bẹ láyé ta ní bá wọn ṣe ti wọn ṣùgbọ́n àwọn kan báyìí ó pọ̀ nínú àwọn àkídà Yorùbá tó jẹ́ pé wọ́n ní àdìọ́kàn rẹ̀ tó jẹ́ pé wọ́n dẹ̀ mí ni ẹni wọ́n mí ni ẹni ìgbà ah, ọmọ tó bá kọ́kọ́ wo iyán òkè ike ọmọ òun kìnnìkan ní kínáà ní máa ń ṣe ẹ̀yìn wọ́n ní ẹ̀ àṣẹ ni tó bá ṣépè fún yàrá ìdè tààrà ni ẹ̀jẹ̀ bá mi sùn wọ́n ṣàdúrà fún yàrá ẹ̀jẹ̀ bá mi sùn kún báyẹ̀ kúnnù ni ẹ̀dẹ́kọ̀ ẹ̀wọ̀ àwọn kò sí ìgbésí Allah subhanahu wa ta'ala ṣe nínú ẹ̀dá ní máa fi dára ni ẹ̀sìn bàbá yóò dá ẹ̀dá yóò dẹ́ lómi nǹkan ṣe kó dá bí bá ṣe òkú bẹ́ẹ̀ ṣe máa rí yóò wá jẹ́ kẹ́lòmí ò tún yàtọ̀ kábà fi mọ̀ kó náà ló tó bẹ́ẹ̀ yìí fi gbogbo orú nǹkan báyìí ṣagbára ni yìí fi hàn wá kóhùn lòun tó bẹ́ẹ̀ ni so yíò làwọ́ wá sì gbọ́yé tí ó tún wá pé bí ẹ bá dá aláboyún kọjá yóò ṣe kíni yóò bí irú ẹ yóò bí irú ẹ ní o kóòdì ó ṣe kóòdì ó ṣe bí àwọn fámìlì ni ẹ̀sìn wa ṣẹ́ bí ni wọ́n ni tó fi á di pé wọ́n á dá ọkọjá yóò wá bí irú rẹ kóòdì ó ṣe bí irú rẹ kọ́lá eléyìí gan fún rẹ̀ gan ó tako ìmọ̀ kíná korúkọ rẹ̀ ó tako ìmọ̀ sáyẹ́ǹsì ó tako súnà Ànábì sallallahu alaihi wasallam ó tako sáyẹ́ǹsì anábì sallallahu alaihi wasallam ti júwe ní ẹ̀yàn mọ́tọ́ máa fi jọ òbí tí máa fi jọ bàbá àbí tí ń jọ ìyá ojú ẹ̀ fún wa kò sí tako sáyẹ́ǹsì ẹ̀dí bá mi sáyẹ́ǹsì padà wá dé orí pé tánàbí wí kí àṣẹ́bẹ̀ ni pàtàkì mi ti dé àgbà tó ti dé o tí ò sí láàbù kankan kò sí láàbù kankan dára bí wẹ́n ṣe experiment kò sí kíníkan dára bẹ́ẹ̀ fi dá o ẹ̀sìn bá mi ànábì sì wí ó sì rí bẹ́ẹ̀ so eléyìí náà ní sinú táàbù pé ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ìfẹ́ ẹnu kọ́ ọ̀rọ̀ tara rẹ̀ kọ́ ọ̀rọ̀ tí wọ́n fi rán ni anábì sọ pé tí ọkùnrin àti obìnrin bá lájọṣepọ̀ omi ẹni tó bá kọ́kọ́ jáde síwájú ara wọn anábì ní òun lọ mọ́jọ ẹ̀dí bá wọn nìsín omi ẹni tó bá kọ́kọ́ jáde síwájú ara wọn òun náà lọ mọ́jọ jíjọ mọ́ wa máa ń fi ọ̀nà méjì so tó bá jẹ́ ọkùnrin nísìnyí bàbá yìí náà ló jọ àbí so tó bá sì jọ ní ojú náà jíjọ náà ni ẹ ti bá wọn nísìnyí so ànábì ti júwe rẹ̀ fún wa eléyìí àwọn sáyẹ̀nsì dé wọn orí fún orí tako wọn ò orí bẹ́ẹ̀ ànábì júwe fún wa ìjọ tó mọ máa ń lò ní oyún ogójì ọjọ́ alákọ̀ọ́kọ́ yóò wà látọ̀ ogójì ọjọ́ ẹlẹ́kejì ẹ̀jẹ̀ kíkí yóò di bá ṣe bánabi ṣe wá júwe rẹ̀ ń nígbà táwọn padà wá dé táwọn padà wá ṣèwádìí kàn án wọ́n rí pé gẹ́lẹ́bẹ̀ẹ́ náà ló ṣe rí kọ́lá ìbẹ̀nú àwọn tó jẹ́ àwọn pòfẹ́sọ̀ wọn nílùú èkó ìgbé ẹlẹ́nìkan sì sọ ilé ìkalẹ̀ ní nǹkan bíi one thousand four hundred and three kan years ago ṣe pé àwa gan mọ gbà tí gbogbo àwọn kíní wa yìí gbàtà tó pé a develop so ajẹ́ pé rẹ̀ tó bá sọ̀rọ̀ orúbá wọn a kìí ṣe ìyànká lásán ó gbọ́dọ̀ jókòó iṣẹ́ ó sì tara rẹ̀ ó Islam ẹ̀dí bá rẹ̀ so gbogbo àwọn nǹkan báyìí ní ìsìn báyìí káwá lájẹ́ ọkàn pé ọmọ bá ti bí ẹ̀ bá dáyà kọjá yóò fi mú yàn so irú àdìọ́kàn yẹn àdìọ́kàn tí ò sí kíni àdìọ́kà tí ó dáa ni àdìọ́kà yìí pọ̀ lọ́dọ̀ Yorùbá ìbẹnu lẹ́nu yìí sì pé báwọn náà lóró pé oru lé tiwa ẹ̀sìn bá ṣe bá ṣe ìgbéyàwó wọlé ògbọ́dọ̀ jẹ́ ògbọ́dọ̀ jẹ́ nǹkan tó níyọ̀ àtẹ ni ó máa jẹ ẹ̀sìn bá ṣe yóò máa jẹ àtẹ yóò máa jẹ àṣán abáṣẹ ìgbóbìnrin wọlé ògbọ́dọ̀ fi omi ilé wọ́n lómi ilé ọkọ rẹ̀ bóyá lè bàbá rẹ̀ bóyá wọ́n tún máa lè tó bóyá bí kànga kan ní wọ́n sì tún máa pa omi sì bẹnu tọ́lẹ̀tì ilé ọkọ rẹ̀ wọ́n wà tún máa wo omi wá pẹ̀lú jẹ́ríkà ẹ̀wọ̀ wàhálà tí ìwà ti gbọ́ lọ́wọ́ dáadáa ẹ̀sìn bá yóò mọ̀ fi ra ẹ̀sìn wàhálà náà wọ́n tún máa fi kíní jẹ́ríkà pọnmi wá láti ilé wa ibi tí ó fi di ọjọ́ mẹ́jọ tí ó fi di ọjọ́ mẹ́jọ omi tó gbọdọ̀ máa fi wẹ̀ àwọn kan ti wá ní báwọn pé oró ìdílé tiwa ni ẹlòmí tó bá bí ma ní tó bá bí ma àtẹ́ yóò máa jẹ ìwọ̀rọ̀ jẹ nǹkan tó ní ọ̀nà ẹ wá owó àwọn nǹkan wọ̀nyí ti báyìí ṣé àwọn yẹn kàn ronú kàwé ni yóò bá níbi tó ti wá ní àwọn náà wọ́n sì wọ́n yóò bó sì ní ládìí ọkàn kan àbí kó peter tí yóò sọ ìtàn bó ṣe bẹ̀rẹ̀ fún yín gbogbo àwọn nǹkan báyìí nìsí yóò bá ní ibi títà rẹ ti bẹ̀rẹ̀ ìtàn má jẹ àsán ìtẹ́ má jẹ àsán ìtẹ́ má jẹ kíníkà má jẹ kíníkà wọ́n ní tó ti bẹ̀rẹ̀ òun náà ni pé ẹnìkan fẹ́yàwó méjì jọ kan pé ọkùnrin yẹn ó fẹ́yàwó lé ìyálé rẹ̀ nígbà tó wá fẹ́ ìyàwó lé ìyálé rẹ̀ ìyálé náà ló sábà máa dáná fún ìyàwó tí máa wá dáná fún wà ní bọ́ọ̀lù wà ní bíyọ̀ sí òní fi kankan sí àtẹ́rí fún bí ṣe wá jẹ́nu òun náà wá mú mára pẹ̀lú ìbànújẹ́ ni wá mú mára ni wá mú mára nígbà tí wàá di ọjọ́ kẹjọ àkójọ́ keje ni ó ṣe ti pé àṣírí padà wá tú àwọn àmọ̀ pé àásùn fìyọ̀ sí oúnjẹ rẹ̀ wọ́n láti gba àwọn òun náà lómìnir wá ṣe pé kí àwọn ọmọdé ọmọ ti náà tá bá sì lọ lé ọkọ wọn lé délé ọkọ báyìí tá bá fi ọ̀sí oúnjẹ wọn ní ọjọ́ mẹ́jọ àkọ́kọ́ tàbí délé ọkọ báyìí báyìí báyìí lágbúrú òun náà ni wọ́n ṣẹlẹ̀ sí wọn ẹ̀jẹ̀ bá wọn ni bó ṣe dèkún nù wọ́n mọ̀ wá kí ọ̀pọ̀ ọmọ pé àìṣẹ̀ ní báyìí ẹ̀jẹ̀ bá wọn àwọn mímí ti wọ́n láwọn èdè kéde ṣíṣẹ́ láwọn Eh, ah, ìdílé tí àwọn ìjẹ́kété ìsìláàmù náà mọ́jẹ̀kété kan tẹ́lẹ̀ ọwá ní ìdílé tí àìjẹ́kété ilé mi wà ní sí wọ́n lè ní wọn ó ní oúnjẹ kiri kan tí wọ́n náà gbọ́dọ̀ jẹ́ gbogbo àwọn ìtàbá yìí náà wà láyà àjọ kàkà ló ti wá wò tó ṣe pé ó yẹ ká máa yan rí ẹ̀ ó yẹ ká máa yan rí àjọkà wọn pé àjọkà yìí kò sínú àjọkà ìsìláàmù kò sínú àjọkà tí mùsùlùmí ló wọ̀ sí kíni tó gbọdọ̀ gbàgbọ́ nínú àjọkà aládìí ọkà pé mo èé pọnmi wọlé lálẹ́ pé ẹ̀yẹ́ pàmí wọlé láyé àdíọ́kà náà ni káláńdì ọkàn pé tí ẹ̀ bá kọjá lọ tí òwú alátagbá kọ̀yà lójú yóò bá tó láti ọkàn tàbí ti eléyìn náà wọ́n ni mọ̀sá wọ́n ni wọ́n ni òsì ní so ẹ̀ka mi wà tọ́mọ́ wá sọ ọ́ tẹ́lá wá ní àìwó lélẹ́yìn wọ́n ni àwọ̀ èso ọmọ káàró òjìire ni ìtumọ̀ ẹ̀ náà ni pé kò nídìí òsè tó máa wájú ọyọ kó ti gbà ágbọ́bà náà àìwé èso ọmọ Yorùbá ni ó sì máa tako gbogbo nǹkan ẹsẹ̀ bá mi so orú àwọn ọmọ ìpínlẹ̀ Yorùbá sí Yorùbá náà sì Yorùbá náà ò gbogbo àwọn tí ẹ̀ bá ti wá bá àwọn ẹlẹ́bọ gbé òun tí ẹ̀ bá ti bá wọn gbé ó yẹ kí ẹ̀ máa scrutinize gbogbo àwọn nǹkan àyàn nínú kẹsìn yàn ó mọ̀ sí kó ṣe kí ni ó ti rárí wọ inú ẹ̀sìn wa àwọn ìtàbá wa ni kó ti rárí wọ inú ẹ̀kọ́ ẹ̀ka máa pàkíyèsí ara wa ẹ̀wọ̀ ẹnu bíi mélòó kan mẹ́ta mẹ́rin kan ó wá pọ̀ báwọn lẹ́kọ̀ọ́ kan táàbá ti ń rántí níbi ọ̀dà àkídà á máa mú àwọn àpèjúwe rẹ̀ wá táàbá má pèjúwe rẹ̀ fún wa ẹjẹ́ á máa wá nǹkan ní táàbá bí ní pèsè ẹ̀ ẹ̀ ti bá wọn sí báwa bá sì ní nǹkan bí tábìlì léde ká dákẹ́ sí dandan ni màkàna yóò mìíràn billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut tó bá mọ̀ pé onígbàwọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àtúnjọ́ pé dàlùkì á máa sọ̀rọ̀ dáadáa lẹ́nu tó bá mọ̀ pé ò sọ̀rọ̀ rẹ̀ ó dákẹ́ fún imú yẹn sí pé yẹn dákẹ́ kí ló wí ni wọ́n máa ń wò ní sọ pé kí ló ló wí kí ni bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ tó dákẹ́ ẹ̀ ti bá àwọn àṣejù nù kí ní bẹ̀lọ́kà yóò tó dákẹ́ látẹ̀kan àṣejùnú nígbà tí ò ti sọ̀rọ̀ ẹ̀fílẹ̀ so ká máa sọ pé ẹ̀pọ̀ ọ̀rọ̀ ajé o ẹwà nǹkan mi ẹ̀tì bá oníṣì tí yóò máa fi rọ́pò rẹ̀ sáájé wá ọlọ́wọ́ máa jé wá ẹwà nǹkan mi tẹ́ fi rọ́pò rẹ̀ bí a ọlọ́run jẹ ta ezigbo bá rí so yíò náà kò sí ìkàtọ́ tó burú bẹ́lẹ̀ yìí ẹ̀kú gbìyànjú ìtẹ́ ìpàlọ̀pọ̀rọ̀ ẹ̀kú ọ̀rọ̀ ajé òun á ẹ̀kú gbìyànjú ẹ̀sìn rí sí ọlọ́run jẹ kẹta gbogbo àwọn yíò àákàn pé tọ̀ à ń yóò mọ̀ mú kọ́lá bá ọkàn rẹ̀ ẹ̀sìn bá mi tẹ́yìn bá lájọ́ ọkàn rẹ̀ aburú ni tẹ́yìn bá wá lájọ́ ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ ẹ̀dàkùn tó ti wà láàrin wá ti pẹ́ àwọn òkú lájọ́ ọkàn rẹ̀ akàn wí náà ni yíwùn náà aburú náà ni ẹ̀sìn bá mi ìyẹn gbọ́dọ̀ sí kíni ìyẹn gbọ́dọ̀ máa wí so abi Allah subhanahu wa ta'ala kí ó dà sí àlékún àgbọ́yé sí fún wa ó fi wá ẹsẹ̀ wa lẹ̀ sọ́sọ́ ànábì sallallahu alaihi wasallam èyí tí a gbọ́ iná fún tàjẹ́ kí ó ṣe àǹfààní fún wa pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala tó ń yọ àwọn ètò tó kúrò nínú àwọn àṣọ ìgbà àbíyájà àìsùn wal jama'a àgbà ṣàlàyé rẹ̀ lọ kátóbá padà wá bọ́ sínú àkídà alùsùnà òjòmáà lórí àwọn àkáǹtì Islam mẹ́fẹ̀ẹ̀fà àbòsí tababọ́ sínú ẹ̀ tàbá parí ẹ̀ àtúnwò àwọn ìtì bákan náà wọlé ìwà ìtàkùnkọ́ ìpàdé aláwọ̀sọ̀wọ̀ wàhálà nàìjíríà náà Muhammad wàhálà Wa alaikum salaam wa rahmatullahi ìbéèrè wọn alákọ̀ọ́kọ́ wọn nígbà tá a sọ pé àwọn èèyàn sọ àwọn tí wọ́n ládìí ọkàn ìgbà ànábì ni wọ́n kọ́kọ́ dá wọ́n tún wá ń ṣe maulid ànábì sallallahu alaihi wasallam pé wọ́n á jáde lọ́rọ̀ pé ẹ̀ ń ta àmàgbà tí wọ́n bí pé ṣé fi rinlẹ̀ pé a ní ọjọ́ kan pàtó báyìí ó rinlẹ̀ pé ọjọ́ kan bí ànábì sallallahu alaihi wasallam so eléyìí ọ̀rọ̀ àwọn olùkọ̀tàn ó pọ̀ gan lórí ọ̀rọ̀ yẹn lórí pé ìgbà tí ànábì sallallahu alaihi wasallam kò sí ìfẹnukò lórí ẹ̀ ìyàpọ̀ ẹnu wà lórí ẹ̀ so ìbẹ́nu àwọn olùkọ̀kan tí wọ́n ní wọ́n bí ànábì sallallahu alaihi wasallam nínú ọ̀rọ̀ bí wọ́n inú rọ̀bí òláwà nìyẹn gan déètì tí wọ́n ti fi apẹ́ tó wà lórí déètì inú rọ̀bí òláwà àwọn mínijọ́ aláàkọ́kọ́ ni àwọn mínijọ́ ẹlẹ́kẹ̀ẹ́jìlá ni wọ́n tún fi àwọn ọjọ́ mìíràn so yín bẹ́ẹ̀ ni wọ́n tán ní bí oṣù mí gan nábí ànábì àmì wọn nínú muharram nábí ànábì sallallahu alaihi wasallam ìyàpọ̀ inú àbẹ́ àmọ́ tí táwọn fẹ́ nu ìfẹ́ nu kò wà bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam ní ọjọ́ monday ní ọdún eléèrè nínú àwọn nǹkan táwọn máa fi ń ka nǹkan nígbà yẹn tó fi máa ń ka ìṣẹ̀lẹ̀ tí máa ń ṣẹlẹ̀ tó gẹ́gẹ́ bí ìgbà tí ó ti sí nǹkan tí wọ́n ń lò dáadáa nígbà yẹn òun náà ní pé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ lásìkò yẹn tó ọdún yẹn ni Abraha ló wá láti Yamani ó lóun fẹ́ wá wó Kaaba tó ọdún yẹn nàbí anabi sallallahu alayhi wa sallam tó báyà sábkò nìsan òun náà ní pé ìtí mo sọ pé àsìkò tí wọ́n ń sọjọ́ mi rẹ̀ ló fẹ́ gbà lérò kì í ṣe pé báyà ọjọ́ mi ti káwá ìfẹsẹ̀ rí rẹ̀ àmọ́ ìtò fẹsẹ̀ rí rẹ̀ ni pé jọ́tà náà bí ikú òun náà ni rọ̀bí òun àwọn ní ọjọ́ kejìlá ọjọ́ kejìlá òun náà ló pàdé báwọn onímọ̀ máa sọ pé à ń pa wọn láyà kó mọ̀ jẹ́ pé àwọn tán láwọn sọjọ́ bí ànábì yẹn gan wọ́n ń dunnú wọ́n ń ṣe ayẹyẹ pé ànábì kú rèé nítorí pé kò sí ní tó fẹsẹ̀ rinlẹ̀ fún wa pé ìjọba ìnábì ànábì sallallahu alaihi wasallam nínú déètì àmọ́ a ti rí ẹ̀rí pé ó fẹsẹ̀ nílẹ̀ pé kò sí èméjì bẹ́ẹ̀ pé Ànábì wa mútà fi ṣe ayẹyẹ so ká máa ṣayẹ ńjọ́ tí àwọn kan banú jẹ́ àbíjọ́ tí àwọn èèyàn bàjẹ́ ńjọ́ tó yẹ pé ńjọ́ yẹn àwọn sàábẹ̀ gan wọ́n fẹ́ sí wà wù nígbàtí Ànábì sallallahu alaihi wasallam ẹlòmí ò tí ẹ̀fẹ́ mọ́ tí ṣe má wọ́n padà wá pàkíyèsí rẹ̀ ní Umar ibn al-Khattab ó láàrín bí òkú o Ànábì lọ bẹ́ẹ̀ bá Ànábì sá ṣe lọ́gbà ẹtì bá mi sì pé anabi sallallahu alayhi wa sallam pé àwa káyà fún nínú alukur'an ẹtì bá mi sì pé innaka mayyitun wa innahum mayyitun pé ìlànà mi kò àbúrò gbogbo àwọn yẹn náà ni ó kù ọmọ ìbùnú kàtọ́ olóhùn rò fáwọn ayá yìí nígbà tó ti kó sẹ́ẹ̀sọ̀ kalẹ̀ jọ nígbà tó wò gbọ́ rí ẹ̀jẹ̀ sí so ọjọ́ ìbànújẹ́ ló jẹ́ fáwọn sàábí so àwọn yẹn wá mọ́jọ́ yẹn láti máa fi ṣe kíni láti máa fi ṣe àjọ ayẹyẹ eléyìí gan aburú kan ní lọ́tọ̀ ká tó wá pé àdádálẹ̀ tẹ́nìkan kò tiẹ̀ ṣe nínú àwọn ànábì ò ṣe àwọn sàbí ò sí tó wá jẹ́ pé bùkátà wà ń bẹ̀ fún wa ni ànábì ó ti mọ̀ pẹ̀lú wáhàyí wọjọ́ tán bíhùn tí ó sì fi ilẹ̀ fún wa ìjọba yìí inú ṣùgbọ́n so eléyìí kò sákọọ́lẹ̀ fún ni so níta gbàdérò pẹ̀lú ẹ̀ fún náà ní pé kíni ẹ̀yin tẹ́ ẹ gbà pé ànábì ti dáyé nígbà kan ẹ̀jẹ̀ tó wá ń ká ọdún kan náà ìbéèrè ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìbéèrè tí wọ́n béèrè pé ẹni tó wọ mọ́sálásí tó wá bá ìmáàmù tí wọ́n ń kírun so wọ́n lè bá ìrun yẹ pé pẹ̀lú ìmáàmù gbàtí wọ́n bá ìrun yẹ pé pẹ̀lú ìmáàmù ìmáàmù wá sálámà ó yẹ káwọn náà sálámà ẹnìkan ni wọ́n wá dìde so kí ló mú dìde ó gbàgbé ó rò pé òun ò tí ì kírun pé ó wá dìde so bó ti wá dìde ẹnìkan mú sálámà ẹni tó tó sálámà ó wá wò ẹni yájọ bẹ̀rẹ̀ lórí bóyá bẹ̀rẹ̀ náà ló ti wá rántí ìdá ìrùn ah, tó náà ti pé ó wá padà wálẹ̀ bẹ́ẹ̀ ni so irú ẹni báwọn nísìn wọn láwọn kan wá ní yóò ṣe sùjúdù ah, sáhù ìforíkalẹ̀ ìgbàgbé àwọn kan ní kò ní ṣe ah, àwọn tán ní kò ní ṣe wọ́n lẹ́rìí tàwọn ni pé nítorí pé ìmáàmù ló tẹ̀lé ìnáma yọ ìlà ìmáàmù lè yóò tá mọ̀bí wọ́n gbé ìmáàmù kalẹ̀ fún káàmù sí káàmù tẹ̀lé ni tó bá ti ṣe káàmù ṣe wọ́n lẹ́rìí tàwọn ni so àwọn kan ní ẹ̀rí tàwọn ní pé kí ni wípé nígbà tó ti ṣe àṣìṣe yẹn so èyí tó nílẹ̀ wallahu ta'ala a'lam hadith tí wọ́n ń wáyé nísì hadith yẹn kò bá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn mu ẹ̀dí bá mi sọ torí pé ó yẹ kó tẹ̀lé ìmáàmù kó sálámà ní àbí so kò wá tẹ̀lé ìmáàmù pẹ̀lú ọkàn pé ni òun ti kírun tán ó ti dìde irú ẹni báwọn ti ìgbàgbé ti ṣẹlẹ̀ sí nínú ìgbàgbé náà sì làá máa torí ẹ̀ ṣe kí ni làá máa torí ìgbà ànábì sallallahu alaihi wasallam ó ní mànásí àti sọlá kàrí yẹsù sàjìdàtẹyìn àwọn kàmá fáwọn ẹni àti ẹni tó bá ti gbàgbé mi ìrún àlọ́ ní kó ṣe ìforí kan méjì ẹ̀jẹ̀ bá wọn tí ẹni oníṣúná yóò ti gbàgbé ó sì so ibi tí hadithi pé ìnáwájú ìlànà ìmọ̀ ìtàmàbí tó wà fún òun náà ni pé àṣìṣe irú àṣìṣe tó bá ṣẹlẹ̀ síyàn nínú ìrún ẹtì bá wọn ní sùpẹ́ ìmáàmù jókòó lákẹ́lẹ́ kejì ọkàn tí wàá lọ síbi pé àbí ìmáàmù fẹ́ ẹ̀dí bá wà nísì ìwọ́ bá lókè ọba láwọn yókù jòkó ẹ̀sì wà pẹ̀lú imam ọwá wálẹ̀ padà ẹ̀dí bá irú ẹni oníṣì kò sí jù sojú sáàrù kàkàkù tí ó ṣe ẹ̀dí bá nísì torípé ìmáàmù ti gbé kíni ìmáàmù ti gbé àṣìṣe tó ṣe òun torípé ìmáàmù ló wà irú àṣìṣe tó ṣe òun níṣì gbé àṣìṣe ni ẹni tí ìmáàmù bá ti dáná kalẹ̀ síwájú kóhun tó wọ̀ ọ̀run pẹ̀lú ìmáàmù so àmọ́gbà tí ìmáàmù bá tán náà ó jọ nítorí pé kíni nítorí pé àdìsí ìnáma jọ ìlànà imam lè ò tàmà bí pé ìsí imam wà fún ẹni pé a máa tẹ̀lé ni e. ẹ̀sìn bá tí máa ń bá ṣàṣìṣe àṣìṣe tó ṣe oníṣìí báyìí àárín kíni ájọ tánra àṣìṣe yẹn ni wallahu ta'ala a'lam. Naam. Ẹ ti múná ní ìfẹ́ mi ó sọ̀rọ̀ lórí tàbáwò pé àwa lè sínú àwọn ọmọ kọ̀ǹdẹ́nù tàbáwò ó wá mú ṣẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ wá nígbà tí ìmáàmù Bukhari tán kú tán wípé nílùú kan wọn rí òjò wípé ẹnìkan nínú ìlú yẹn wá dìde wá lọ bá kọ́ọ́dì kan tó wà nínú rẹ̀ wípé káwọn lọ sí sàárè ìmáàmù Bukhari káwọn lọ ṣe tàbáwò tó mẹ́ pé ó sì pé pé ìjó so ẹnu kan dé ìgbà tó ṣáà lọ bẹ̀ ó di pé wọ́n ṣe tàbáwò yẹn wọ́n wá lójú wọ̀ fún ọjọ́ méje ìbéèrè tí wọ́n béèrè wọ́n lẹ́nìkan ṣe fúgàmù kan nínú rédíò so tó fẹ́ ó fẹ́ sọ̀rọ̀ nípa ìmọ̀ lọ wá àlùbáríkà níbi sàárè àwọn tó ti kú ká máa lọ sọ̀rọ̀ àdúrà bẹ́ẹ̀ àbí nǹkan bá lé máa káwà lọ́bẹ̀ àbí bàbá wá òjò títí tààrí káwà lọ́bẹ̀ ká lọ́lẹ̀ tọrọ ń bẹ̀ so pé wọ́n ní ó fẹsẹ̀ rinlẹ̀ ẹ̀ nínú àwọn àwọn fógámù sufi kan tó máa ń ṣe ní rédíò pé ẹni ẹ fẹsẹ̀ rinlẹ̀ ipò kọ́dà tí wàá lẹ̀ rí tòun ni pé wọ́n nígbà ìmáàmù Bukhari rahimahullah nígbà tí ìmáàmù Bukhari tí wọ́n kú pẹ̀lú ìmáàmù Bukhari kú tán pé ọ̀dá wa dá wọn nílùú lásìkò yẹn nígbà tí ọ̀dá wa dá wọn nílùú ẹni tó wá àwọn èèyàn wà lọ́lẹ́ bẹ́ẹ̀ tó jẹ́ adájọ́ nílùú yẹn pé tọ̀ nígbà tó jò wá rọ̀ yìí pé ẹ jẹ́ ká kóra wa lọ ká lọ síbi sàárè ìmáàmù Bukhari rahimahullah ká lọ lè tọrọ òjò ń bẹ̀ ká lọ wá àlùbáríkà níbi sàárè rẹ̀ ká tọrọ òjò so nígbà tí wọ́n wá lọ bẹ̀ tí wọ́n wá lọ wá àlùbáríkà náà fi tọrọ òjò yìí wọ́n ní bí òjò ti bẹ̀rẹ̀ sí rọ̀ òjò wá rọ̀ pa títí tóbi di ọjọ́ kejì ẹ̀sìn báwọn pé sọ eléyìí nìsín wọ́n tó bá rú wọ́n tó bá rú wa lójú ẹ̀sìn báwọn sì wọ́n ní bẹ nínú síyáwó àlá nínú bàlá ti àfáwa alimami zahabi rahimahullah síyáwó àlá nínú bàlá yìí tíra kan tó yẹ pé mamu zahabi wọ́n kọ ìtàn àwọn tí wọ́n jẹ́ àwọn táwọn jẹ́ àwọn èèyàn ńlá nínú àwọn èèyàn pàtàkì nínú àlùmọ́ wọ́n bẹ̀rẹ̀ látòrí ànábì sallallahu alaihi wasallam ọkọ̀dọ̀ àwọn sàhábà àwọn fámílì ànábì àwọn akọwà títí tó fi di àsìkò ìmáàmù Zahabi wọ́n ní bẹ̀rẹ̀ tíra yìí ìmáàmù Zahabi tó bá kọ́ àwọn ọ̀rọ̀ yìí wá wọ́n kọ́ àwọn ọ̀rọ̀ mi wá pẹ̀lú isnad wọ́n máa ń kọ́ pọ̀lọpọ̀lọ wá pẹ̀lú isnad bẹ́ẹ̀ isnad rẹ̀ ní isnad rẹ̀ ìmí wà tó bá àwọn ọ̀gá o ẹ̀dí bá mi sọ̀rọ̀ wọ́n sàkó so àǹfààní wà ń bẹ̀ fún wa pé ká kó ọ̀rọ̀ tí so pé a fi mọ̀ pé nígbà tó fi fún wa dájọ́ rẹ̀ pé kò lálàáfíà ẹ̀sìn bá fi tẹ́lẹ̀ fún ẹni tó bá ní kàn sí àwọn tó bá rú wa lójú lọ́wọ́ pé ó wà ní sí àrò alámi ìbàlá kò rú wa lójú ẹ̀sìn bá ó lè wà bẹ̀ lóòótọ́ kò sí èmi jì bẹ́ẹ̀ àmọ́ wà ń ni pé kéèyàn ó sì tababuk àtababuk bí àṣàrí sọ̀rọ̀ yìí ká máa wá àlùbáríkà pẹ̀lú orí àwọn ẹni rí láti kọjá lọ ẹ̀sìn báyìí àbí àwọn àbí bí kòbóòrì àbí bí sàárè wọn káàmà so eléyìí kí ni ìpìlẹ̀ látọ̀dọ̀ anábì sallallahu alaihi wasallam níbi so kò sí ìyapa ẹnu lọ́dọ̀ ahlu sunnati wal jama'a pẹ̀lú ẹ̀rí láti nù al-Qur'an wa sunnah ìpè ẹnìkan kì í lọ bí sàárè ẹnìkan kan kó lọ́lẹ̀ tọrọ kankan ẹnìkan yìí lọ bí sàárì ẹnìkan kó wá tọrọ nǹkan bẹ́ẹ̀ wípé pẹ̀lú pé tí bá bí lé dé sàárì bá bí tọrọ á àdúrà yẹn sì gbà èyí tọrọ torí pé ìyẹn wasilatun ila shirk dhari'atun ila shirk ojú ọ̀nà ẹbọ ni ojú ọ̀nà tí yẹn rìn tí yẹn máa gbà débi kíni tí yẹn máa gbà débi ẹbọ ni nítorí pé nǹkan báwọn ìsìn ẹ̀sìn yẹn gbọ́dá fún tẹ̀bí òkúta bá débi sàárè rẹ̀ tó bá yá yóò kíní owó padà tìyàn débi pé ẹ padà tẹ̀ máa wá bí lọ́wọ́ ẹ̀lú gẹ́gẹ́ náà ipe ah, alagbaja ni wọ́n fi ń pè nǹkan yẹn ní so inú Sharia islam ẹ̀tí wà sí nǹkan pé kíníkà ní sátò bẹ̀ríà kéyìn ó tilẹ̀kùn ọ̀nà wàhálà nínú ṣẹ̀ríà islam ìyẹn máa tilẹ̀kùn wàhálà ọ̀nà táwọn yóò bá máa gbàdé bíi fìtínà so a tilẹ̀kùn rẹ̀ káwọn bá sí kíni káwọn bá dá wàhálà lẹ̀ nínú ẹ̀sìn so gbogbo tó bá ti wá jẹ́ bẹ̀rẹ̀ atún ilà ṣe gbogbo tó bá ti jẹ́ pé ojú ọ̀nà tí máa gbé yẹn ẹbọ so inú ṣẹ̀ríà islam èèwọ̀ ni haram ni èèwọ̀ sí káwá bọ́ síbi ziyaratul qubur kábẹ̀ sàárè wò anábì sallallahu alaihi wasallam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ sí máa lọ lè bẹ̀ sàárè wò wọ́n dà anábì sọ fún wa pé inú àǹfààní ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀sìn bá wọn pé sàárè tẹ́gbẹ́ máa lọ bẹ̀ sàárè wò yìí yóò máa ran ilé tí àlìkìyàmà yóò sì jẹ́ máa jẹ́ máa mú ayé fúfúyẹ́ anabi kọ́kọ́ kọ́ ẹ̀wọ̀n sí anabi kọ́kọ́ kọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹ má àwọn yìí tún fẹ́ kó dé padà níta máa lọ lè ṣe ìsàárè náà ní pé ká máa lọ tọrọ nǹkan bẹ́ẹ̀ ká máa lọ béèrè nǹkan bẹ́ẹ̀ ká máa lọ tàwa ìsàárè òun náà máa lọ lè ṣe nígbà àjà ìlíyà ànábì wa ní ká máa ṣe má bàtí islam ti wá fẹsẹ̀ ilẹ̀ lára àwọn èèyàn tẹ́ẹ̀kọ́ ti dé náà ti yé ó ti yé wọn lákìdá àti nílẹ̀ ànábì ní kúntù náà ẹ̀ tukùn máa ziyàrá ti kùkú ànábì ní ìmọ̀ ń pọ̀ fún ìtẹ́lẹ̀ pé ẹ má lọ bẹ sàárè wò aláfàzòrò ha àmọ́ nísìnyí ò ẹ lè máa wá lọ rí bẹ́ẹ̀ wò ẹ̀sìn so eléyìí tábà wà lọ lè bẹ sàárè wò anábì kọ́ alẹ́kọ̀ọ́ kí láti bẹ́ àárín ẹ̀kọ́ tá anábì kọ́ wa náà ni pé ká ṣàdúrà fún ẹni tí ń bẹ ní sàárè ó ní bùkátà sí wa àwọn ní bùkátà sí ma níjọ́ téèyàn bá ti kú báyìí òun náà ni bùkátà téèyàn ó ní sí ti parí alájẹ ẹ̀bùnmi lówó alájẹ ẹ̀bùnmi kíní alájẹ ẹ̀sẹ̀ kíní gbogbo bùkátà tẹ́ dáa máa níṣẹ́ dáhùn ó ti parí kò ní kò lágbà kama àwọn ló wá ní bùkátà sí wa kí ló wá ní bùkátà sí lọ́dọ̀ wa òun náà làdúrà wa ó ní bùkátà sí kásí kíni kásàdúwà fún kábẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala ó tàbóríjì fún so náà ló pàdé bá ànábì kọ́ àwọn sàábí lẹ́kọ̀ọ́ pé tàbábẹ́ lọ sálámà tẹ́ bá lọ ilé assalamu alaikum ala diyar min al-muslimina wal muslimat so ànábì ní ẹ máa sálámà pé mo kí yóò ẹ̀yin tẹ́ ti wà nínú ẹ̀yin alu diyar ẹ̀yin ti délé tẹ̀dí bá nìsí ẹ̀yin من المسلمين والمسلمات من المسلمات مسلمة النبي صلى الله عليه وسلم sọ pé أنتم السابقون وإنا بكم إن شاء الله لاحقون ẹ̀yin lẹ ti gba wájú nù àmọ́ pẹ̀lú ìyọ̀dá Allah subhanahu wa ta'ala àwọn náà létà àwọn náà fẹ́ bá yín ẹ̀sìn bá mi sí ọ̀yẹ́ wà sí mi ṣé kí lẹ ṣe fún ọ ẹ ṣàdúrà fún ọ ẹ sì kò sí tẹ́ yóò jù bá wọn lọ kọ́dà bí ẹ̀bá lọ́bí sàárẹ́ ànábì sallallahu alaihi wasallam yóò sàdúwà fún ẹ̀yọ́ sàdúwà fún ànábì náà ni yóò sálámà sí ànábì yóò sálámà sí Abubakar yóò sálámà sí Umar yóò sì máa lọ kò ní dúró mẹ́ rárá pé òun wá fẹ́ tọrọ àdúrà bẹ́ẹ̀ já ọlọ́run mọ́sà wọlá ayé tí mo wà yìí ètò àwọn fún òun yáfà yìí tọrọ kan nínú ẹ̀sìn Islam lòun wá ní àṣàyà níbi tó wáyé kó máa tọrọ kan bẹ́ẹ̀ eléyìí bẹ̀rí àtún ìlàṣẹ̀ okùnfà tí máa ń gbìyànjú so ẹni tí wọ́n ní ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ sí Imam Bukhari gbangba sí Imam Bukhari bọ̀ àlàyé ìdé ìgbèrò pẹ́ ni mo bá sọ fún wa òun náà ni pé báyàgbà ṣẹlẹ̀ ṣẹlẹ̀ Imam Bukhari wá ní ọya ẹja lọ ẹja tọrọ bisari Imam Bukhari ló yẹ kó ló ṣe ṣe bí wọ́n ṣe lẹ́yìn Imam Bukhari ẹ̀dí bá mi sọ inú àwọn tó wá ṣe ni wọ́n ṣe tí e àwọn àfá àwọn ni àwọn àfá àgbà àwọn àfẹ́sì wo ló wà bẹ́ẹ̀ tí wọ́n á jọ kóra wọn lọ́bẹ̀ tó jẹ́ pé àwọn sọ̀látù lè ti sọ tánàbí ilà kalẹ̀ fún wa pé ìrun tá máa kí tá máa fi wá òjò nígbà tá a bá rójò tí bí bẹnu báàbù fíkì wò lẹ́sílẹ̀ ní sọ̀látù lè ti sọ fẹ́ ẹ̀tí bá lẹ́ẹ̀mì mọ̀ pé tó bá lè ṣe irú kaba ẹ̀kún kó jẹ́ olódò àbí kó ni wọn káàdì ẹ̀yọ́kó bẹ́ẹ̀ pé wọn lọ tọrọ ni pé ká lọ lè tọrọ ń bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ sábà yóò wọlá àti yóò gbàdúrà wa àbí kó jẹ́ kíni ẹni tó bá jẹ́ onímọ̀ tó jẹ́ onífẹ̀ẹ́nu torí pé ànábì sallallahu alaihi wasallam nígbà ayé ànábì jẹ́ gbóṣe wà ní hadith wà ní sahih buhari àwọn sábẹ́ ànábì wọ́n níjọ́ kan ọ̀dádá ní madina ẹnìkan wá dìde nílá bá wókó ní wọ́n sọ fún ànábì sallallahu alaihi wasallam pé ọ̀dádá o òjò ọ̀rọ̀ látijọ́ yìí gbogbo nǹkan oko ló ti ń bàjẹ́ gbogbo àwọn ẹranko gbogbo àwọn ẹran tá à ń sìn gbogbo ẹran náà ti ń kú lọ́kọ̀ọ̀kan kó rọ̀jò fún wa anabi wa bẹ Allah subhanahu wa ta'ala láàyè yẹn ọjọ́ yẹn ṣe dédé ọjọ́ júmọ́ anabi wa bẹ inú hadith yẹn wà bẹ pé wọn ò tí ì túká ń jọun tójò yẹn ti bẹ̀rẹ̀ òjò yẹn wá rọ̀ fá títí tó fi wá di ọjọ́ kẹjọ ọjọ́ jimá tó tẹ̀lé ibẹ̀ yẹn náà lẹ́lùmí tó ti wá dìde àbílágbà yẹn náà ó kó wá rọ̀ bá wọn pa sí fúnjọ́ méje wọ́n tún wá bá nàbí ànábì dákun bá wa tún bẹ Allah subhanahu wa ta'ala ní ti ń ba nǹkan jẹ́ o ètí bá wọn sí ànábì sallallahu alaihi wasallam bá tún bẹ Allah subhanahu wa ta'ala ní wọn sàdúrà Allahumma ala al-adhan wal ajan wa zirab wa amakin eh, al-ashjar ànábì kó máa lọ sẹ́sẹ̀ sí ìlú kó wọn ọ̀gá ìlú ànábì wa ń tọrọ pé kí ó máa lọ síbi tí kì í ti ń wù láwọn inú gbó láwọn ní ànábì sáà wá tọrọ òjò tó padà wá dá ẹ̀rí pé bẹ́ẹ̀ sílẹ̀ ànábì ṣe ànábì tọrọ ọmọ so gbàtà ànábì wa tọrọ òjò ń bẹ̀ yẹn gbàtà ànábì tí wọ́n á kú tán àwọn sàbí ànábì wọn ò sí nǹkan kan ní tó tayọ tánàbì sallallahu alaihi wasallam tó tọ́ka wọn anábì sallallahu alaihi wasallam ọmọ ìgbìnà sàtọ́ onígbàtà anábì bẹ̀láyé tààbá rójò ó ní anábì sallallahu alaihi wasallam làá máa ń lọ lè bá ipe kó se kíni kó bá wa tọrọ ìdílọ́dọ̀ Allah subhanahu wa ta'ala onígbàtà wà sá anábì láyé má ọmọ ìgbìnà sàtọ́ ó wá kọ̀dámà al-Abbas kani al-Abbas òun náà ni wọ́n kó anábì sallallahu alaihi wasallam ó ti síwájú pé ó kírun sọ̀rọ̀ tó so eléyìí ní sí báyìí ń fi hàn wá pé tójú ò bá rọ̀ ànábì ò gbàgbé gbogbo ìlànà Ànábì sallallahu alaihi wasallam sàlàyé fún abíbá ṣe ṣe ni bó o láti wá sọ pé ẹnìkan wá ṣe nǹkan míì tí ò tí ò wá mu á wà nígbà tójú ti wá rọ̀ ó ti wá túmọ̀ pé nǹkan yẹn lálàáfíà nù àtẹ̀yìn bá wí báwọn ẹ̀tẹ́ yóò kó wọnú ẹ̀sìn pọ̀ ẹ̀tì bá wọn sí ebi ń jọ tó máa ń ṣe àwọn tó máa ń sọdún àwọn oníṣàwò ìbújò máa ń rọ̀ ẹ̀tì bá wọn sí ṣé wọn náà lè máa ń ṣe ọdún àwọn kò ní sọ wọn náà jọ ẹjọ́ ṣe àbí wọ́n sí ọ̀ṣun òṣogbo ẹ̀dìbà àwọn mí bẹ̀rẹ̀ sí àwọn ẹlẹ́bọ̀ mí bẹ̀rẹ̀ sí ọgbọ́n bá dórí àìní sí báyìí ẹ́ wọ́n lè ní kí náà sẹ́ àìní sí lóṣì sẹ́ ẹ̀dìbà sí wọ́n wà lórí òdodo ni lára wọn ò sí lórí òdodo nítorí pé kí nǹkan ó ṣẹlẹ̀ ẹ̀dìbà yàtọ̀ ni pé wà láàrin pé kí nǹkan ó ṣẹlẹ̀ àti sábàbí tí nǹkan ẹ̀yẹ fi ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala náà yóò ṣe tó jẹ́ òfin rọ̀ àmọ́ ìyá pé tí òfin ṣokùnfà rẹ̀ táwa gbà táwa fi ṣokùnfà rẹ̀ ájíyà rẹ̀ tó bá ṣe so eléyìí ní ti báyìí kò lẹ́rìí kankan lábẹ́ kàmí sallallahu alaihi wasallam tó bá padà yá wọ́n tún sọ hadith yìí rọ́ta tó yẹ kó hadith mawdu' wọ́n pa rẹ̀ má nàbí sallallahu alaihi wasallam mi wọ́n lẹ́nu kan nígbà yìí ó máa pé òjò rọ̀ pé òjò rọ̀ pé ẹnìyẹn wá sùn níbi ó sùn ní mọ́sáàsì lẹ́gbẹ̀ẹ́ bisàlẹ̀ ànábì nígbà tó wá sùn ó sàdúà pé ya Rasulullah istaski li qawmi pé èrè ànábì báwa tọrọ omi fún àwọn àlùmọ̀ rẹ̀ ó wá sàdúrà sàdúrà tán wá sùn nígbà tó wá sàdúrà tán tó wá sùn ó wá lálàá wá rànábì ànábì wá rán sí Umar pé lọ sọ fún Umar kò fi Umar kò sọ fún Umar pé ah, kò múra dáadáa ò sí ìdarí bí ṣe ń darí àwọn èèyàn kò sọ fún pé òjò rọ ẹwùn sábà ní sìn tó òjò sì padà rọ àdìsí yẹn kó sì wà ní sinna mọ̀ọ́dún òní wọ́n pa ọ̀rẹ́ máa nàbì ẹ̀ ní

so gbogbo àwọn ọ̀tọ́ báyìí àwọn ìrújú lásán ni láti lè ṣe kí ni láti lè bá da ojú ọ̀nà àwọn èèyàn kọ ibi tí ò lẹ́rìí nínú ẹ̀sìn ibi tí a ti ń dájú àwọn èèyàn kọ yìí ibi tí ó léwu fún wọn nínú ẹ̀sìn wọn ibi tí ó lè gbé ẹ̀jáde kúrò nínú ìsìlámù ni ẹ wo tí ń ṣẹlẹ̀ bí àwọn sàárè láwùjọ wa lónìí àwọn sàárè táwọn èèyàn máa tí wọ́n tilẹ̀kùn rẹ̀ ká tó yẹ pé ó nígbà tán máa ń ṣe fáwọn èèyàn lọ́dọọdún gbàtọ́ máa ń ṣe bòdú táwọn yóò máa wá lọ lé tọrọ bẹ́ẹ̀ wọ́n máa gúye pẹ́ rẹ̀ gbogbo àwọn kan báyìí abúlá ńlá ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bí ẹ bá dé kánú sàárè kan bẹ́ẹ̀ lọ àwọn afáwọn bẹ́ẹ̀ tó jẹ́ pé wọ́n kọ́ ìgbà kan kọ́ mọ́sálásí ni ẹ̀rìkọ́lá ẹnìkan sọ ẹnìkan sọ pé ó sọ wípé ẹnìkan travel lọ lẹ́ni tó ń máa ó travel lọ bẹ̀ ní Kánò òun wá wọ ìwé táwọn èèyàn wọ ìsán sàlùwàlá òun wá sàlùwàlá ó wá ṣe nábìlà ta ìwọ́n á lè jí pé àsìkò òun tó kán wá kírun báwọn ó wá bèèrè lẹ́wọ́ ẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé àsìkò òun ti tẹ̀ wọ́n ní àyàyìn ìṣe mọ́sálásì sì kọ́ lé bo sáré wọ́n sì lè ṣe wọ́n sì yànnà fìlà bẹ́ẹ̀ ẹwà wo léyìn ní sísí bólé léyìn wá nínú ẹ̀sìn Islam kátó wá sọ fún àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ míì náà tó jẹ́ pé àwọn sàárè tó jẹ́ pé àwọn yóò máa lọ bẹ̀ wọ́n sì máa tọrọ dàrẹ́ sí báyìí kó o tiẹ̀ nífi wọ́n tọrọ gan wọ́n sì máa tọrọ pé ká sí ọmọ fáwọn tá ìwọ ọmọ alaihi wasallam á má jẹ kẹ́nìkan káwọn ti sẹ́ni kankan torí yóò gbà lọ́wọ́ wa nínú ọrọ̀ ayé kó tún wá fi ba ẹ̀sìn wa jẹ́ pé pé ẹ̀sìn èèyàn òun náà ní tó lówó lé jù láyé yìí pé kí wọ́n máa protect kí wọ́n jẹ́ kí wọ́n bá jẹ́ mọ̀yàn lọ́wọ́ so eléyìí òun náà làlàyé sókí tó bá padà yáda bá bọ̀wọ̀ débẹ̀ nípa tó ní í ṣe pẹ̀lú ìmọ̀ wà lùbáríkà káàkiri pẹ̀lú àwọn orípa àwọn èèyàn á padà sọ àlàyé nípa ẹ̀rí fún ní àdá Naam, alisa. Ṣé káàkiri bẹ́ẹ̀, òrìdájọ́ òkèrè ni ìdájọ́ ìdíjẹ́ àti na ìbéèrè tán béèrè yìí ìbéèrè tí ó gba àsìkò gan ni ẹ bá wọn sí so àwọn nǹkan tí ó ní ṣe pẹ̀lú àlàyé lẹ́kùnrẹ́rẹ́ àti tí ó ní ṣe pẹ̀lú ẹ̀rí so a padà mú tí ẹ̀rọ kọjọ́ kan sọ gan ni ẹ ti bá wọn sí láwọn àlàyé lẹ́kùnrẹ́rẹ́ òun náà ń pé kátẹ̀ kíyàn nígbà tá a bá fẹ́ kíyàn kátẹ̀ àbí ká múlẹ̀ àbí ká dọ̀bálẹ̀ gbogbo tí bá ti ń mú yàn ṣe pé òní wà bó ṣe wà nígbà tó fẹ́ fẹ́ kíyàn pé ó tẹ ọrùn ni àbótẹ ẹ̀yìn ni àbókù ni pé kí ni ìdájọ́ ẹ̀ nínú Islam àwọn kan sọ pé haram ni àwọn kan ní ṣírkù ni àwọn kan sọ pé kò tiẹ̀ jẹ́ kankan ìyá lè máa ṣe so ìdájọ́ rẹ̀ bákan méjì náà ni ìdájọ́ rẹ̀ a máa jẹ́ ṣírkù ìdájọ́ rẹ̀ a sì máa jẹ́ haram ìdájọ́ rẹ̀ a máa jẹ́ ẹbọ ó lè sọ̀rọ̀ ní kèfèrí ìdájọ́ rẹ̀ a sì máa jẹ́ haram èèwọ̀ tó jẹ́ pé èèyàn gbọ́dọ̀ sí nínú Islam ẹgbẹ́ tí èèyàn bá ṣe èèyàn lẹ́tọ̀ọ́ sí àádọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ọ̀nà alákọ̀ọ́kọ́ tó lè gbà tó lè mú jẹ́ ẹbọ ìdíta alákọ̀ọ́kọ́ òun náà ni pé bẹ́yàn bá tẹ̀ fún yàn ẹ̀tì bá wọ́n sí tó àbí tó rùkú àbí tó fèrí kalẹ̀ àbóhùn fi ń wá sí súnmá ẹni wọn ẹ̀dìbà mi sí ìwé lẹ́yìn ẹbọ rẹ̀ ẹ̀dìbà tí ó sí èméjì bẹ́ẹ̀ kò sí èméjì bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀rì kankan nínú àwọn onímọ̀ ẹni máa ń fẹ́rí balẹ̀ fúnyà nígbò ìgbà ẹgbẹ́ ìjọsìn fúnyà àmìtàwà ń sọ bẹ́ẹ̀ òun náà ni ìforíkalẹ̀ pé àbí ìtẹ̀ ẹ̀dìbà mi sí àbí ìrùkú ni pé èèyàn fi ń kíyàn òun náà pè ní sojúdù tẹ̀hìyà eléyìí haram ni èèwọ̀ ni nínú ṣẹ̀ríà Islam ẹnìkankan ò gbọ́dọ̀ sí kíni ò gbọ́dọ̀ sí fẹ́nìkankan kògbọ́rọ̀ kò sí bẹ́ẹ̀ ní bá tẹ́tọ́ ẹ̀yìn ọgbọ̀rọ̀ sí bẹ́ẹ̀ nìkankan tó gbé wáyé bẹ́ẹ̀nìkan bá lẹ́tọ̀ọ́ sí ni ànábì wọn bá máa ṣe fún kánábì òsì pàtàkùn sábẹ́ ní tó jọrú ẹ̀ lọ́dọ̀ àwọn nǹkan táwọn náà rò pé ah, tó dá táwọn lè kọ́ sí ni táwọn ọmọ bí fánábì lé ànábì kọ̀ fún ẹni ànábì ní ká sí ni ànábì ní bẹ́ẹ̀nìkan bá lẹ́tọ̀ọ́ sí ni pé obìnrin náà bá ní máa ń fẹ́rí balẹ̀ kọ́kọ́ rẹ̀ nítorí kíni nítorí ọlá ńláńlá tó ní tí ọkọ rẹ̀ ní lórí ẹ̀ so sọ́márì gbogbo ẹ̀ òun náà ní kíni òun náà ní pé haram ni ẹ̀sìn báwọn ní sí àwọn ẹlòmíràn wọ́n ní mọ́kẹ́rù wípé nǹkan tá a kọ̀ ni ẹ̀sìnbà ń pè láàkọ̀ ní pé àníní Islam àfẹ́ká ṣe ẹ̀sìnbà ń tẹ́yìn bá filẹ̀ yóò mọ̀ gba dáadáa pé kò ṣe àmọ́ tẹ́yìn bá ṣe wọ́n ní kò ṣẹ̀ṣẹ̀ lẹ̀ àwọn míì gbéra bẹ̀rẹ̀ lè so àmọ́ èdè yìí kò ṣe nǹkan tí ó ṣe kíni kì í ṣe nǹkan tó fi ẹsẹ̀ nílẹ̀ pẹ̀lú sallallahu alaihi wasallam tí a padà máa ṣàlàyé àwọn ẹ̀rí yẹn so tọ́ bá wá pè ní mọ̀tòrú fún wa tọ́ bá pè nǹkan fún wa ní mọ̀tòrú nínú ìdájọ́ ṣẹ̀ríà Islam nínú ṣẹ̀ríà Islam fún òfẹ́ ká máa ṣe kíni wọn ò fẹ́ ká máa ṣe màkìrú gan torí pé màkìrú gan yà ní bí ọmọ ìyá kíni bí ọmọ ìyá àrọ́ọ̀mù ẹ̀rọ àǹtí àbúrò lẹ́yìn lẹ́yìn haram ló jẹ́ so àtàrí náà ló ti yá wa so màkúrú náà wò ní a máa ṣe lẹ́sìn tó àìkú ọba tẹ̀ gbé sí màkúrú àmọ́ ìtọ́ ìrìn lẹ́yìn tó kí ni haram ni ká máa tẹ̀kíyàn kíkí islam náà ní ká sálámà síra wa òun náà ní ká bọ̀ra wa lọ òun náà ní sọ̀rọ̀ àwọn ìṣọ́lá fún ìfún wa òun náà ló ní ládá wa bẹ́ẹ̀ so ẹ̀jẹ̀ ká dúró ká máa ṣe irú eléyìí so ká sí ipò àwọn tí wọ́n ń gbé lárugẹ káàkiri láwùjọ tí wọ́n sọ̀rọ̀ kúnlẹ̀ káàkiri ìkúnlẹ̀ kọ́ ìkúnlẹ̀ gangan kọ́ wọ́n kàn rí pé ìkúnlẹ̀ làwọn lè máa sọ fáwọn èèyàn tí ó máa bí wọn nú làwọn máa àgbàlagbà pé kò kúnlẹ̀ sí yíba wọ́n mọ̀ pé èèyàn máa bí wọn nú so wọ́n ń tí ń bí wọn nú gangan òun náà ní gbogbo àwọn àlàyé irú à ń dá sàlátù lẹ̀ tí ò sínú inú sínú àdájú sallallahu alaihi wasallam inú à ń ṣiṣẹ́ yára bí ká máa jó nǹkan ká máa ṣe ẹsẹ̀ wo gbogbo àwọn tọ́lá òun gangan ni problem ẹlòmíì yóò máa wá lọ ọmọ ìkúnlẹ̀ tí àwọn ọmọ olóòwò tó ní ṣe ìkúnlẹ̀ ní ẹ̀sìn bá kò ní sọ pé àwọn ọmọ wọn ní òdá kẹ́yàn máa wo sẹ́ni kò sẹ́ni tí ó sọ ọ́nú wọn ẹ̀sìn tí tí wọ́n gẹ́gẹ́ wọn náà lásọ fún yíò àmá àwọn ọmọ sallallahu alaihi wasallam so ọjọ́ ti lọ mọ́kìlì ti wọlé subhanallah alhamdulilayi ashhadu an anta astaghfiruka wa atubu